جزى الله أصحاب النبي محمد محمد جميعا كما كانوا له خير صاحبي خير صاحبي وآل رسول الله لا زال أمرهم لا زال قويما على إرغام أنف النواصب جزى الله أصحاب النبي محمد محمد جميعا كما كانوا له خير صاحبي خير صاحبي وآل رسول الله لا زال أمره لا زال أمره على إرغام أنف النظر إخوان المسلمون إخوان المسلمون إخوان المسلمون إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا إنه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له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 وكل ضلالة في النار adúpẹ́ fún ọlọ́wọ́ba Allah subhanahu wa ta'ala ọlọ́wọ́ba tí ọpẹ́ tọ́ sí ọlọ́wọ́ba tí ọpẹ́ yẹn àtàtàrà ọpẹ́ tí a dá fún ọlọ́wọ́ba yìí a ń bẹ ọlọ́wọ́ba àwọn orí tí ọlọ́wọ́ba àlékẹ́lá fún ẹnìkọ̀ọ̀kan wa tọ́lọ́wọ́ba ṣe fún wa tí a mà lórí táǹtì torí ẹ̀ dúpẹ́ ọlọ́run bá mọ́jẹ kí orin yìí mọ́jẹ kọ bọ́mọ́ alọ́wọ́ bákan náà àwọn orin tí ọlọ́run bá lè kílá sí fẹ́ni kọ̀ọ̀kan wa tọ́pọ̀ ilé tí a mọ̀ ní orin tí làkáyẹ̀ wa gbé tí ma wa gbé tó dẹ̀ jẹ́ sí pé àwọn ìkẹ́ ọlọ́run bá ní lórí wa àtàtàrà ọpẹ́ tí a dá yìí bákan náà bá kí ọba wa àtúnfi ọpẹ́ yìí a fi sun wípé kí ọlọ́run bá àríkẹ́lá kí ó tún fi ṣe ọ̀pọ̀lọpọ̀ àwọn orí ilé tí a ràn kàn àtàwọn ilé tí a káyíwa ògbé ní orí kọlọ̀bà lè gbogbo iṣẹ́ pẹ̀lú kọ̀kan wa àjẹ́rìí pé ọlọ́run bá Allah subhanahu wa ta'ala òun nìkan ni ọba tó tọ́ láti máa jọ́sìn fún lóhun nìkan ṣoṣo láì dá nǹkan kan papọ̀ máa a sì jẹ́rìí pé annabi sallallahu alaihi wa alihi wa sallam ẹrú sí ọlọ́wọ́ bá ní òjísí ọlọ́wọ́ bá ní àtọ́rọ alékún ìkẹ́ ọlọ́wọ́ bá àánú ọlọ́wọ́ bá fún annabi sallallahu alaihi wa alihi wa sallam àti àwọn ará alé àtàwọn sọ̀hábà àti gbogbo ẹnìkọ̀ọ̀kan wa náà tí a ń tẹ̀lé ìlànà nabi sallallahu alaihi wa alihi wa sallam títí di ọjọ́ gbẹ̀ndẹ̀ alkiyama. akí gbogbo àwa ọmọ ìyá nínú Islam lápapọ̀ wípé assalamu alaikum wa rahmatullahi wa barakatuh na'am eléyìí tí a ń bá ọ̀rọ̀ lọ lórí ẹ̀ òun náà ni ọ̀rọ̀ nípa àwọn al ọ̀rọ̀ nípa àwọn Muslim Brotherhood tí wọ́n jẹ́ ẹgbẹ́ kan nínú àwọn ẹgbẹ́ tí a ó jálẹ́jákú tí wọ́n ta igbó káàkiri gbogbo àgbáńlá yìí ilé tó jẹ́ sí pé wọ́n dẹ̀ ní ìlàpá burú eléyìí tó pọ̀ gidi gan-an káàkiri gbogbo àwọn orílẹ̀-èdè àgbáyé nítorí àwọn ìlànà wọn eré tó burú tí wọ́n fi ń ṣe Islam nítorí àwọn ìròrí wọn eré tí ó jẹ́ ìròrí tí kò dá eré tí ń ṣe ìròrí tí ó dúró dédé eré báyìí òun ló fà tó fi jẹ́ sí pé àwọn al-Ikhwanul Muslimun Aburu wọn ní àgbáyé aburú tí ó kéré ni náà ní ibi àlàyé tí a ń bá lọ òun náà ni manahijul murshidin ìlànà tí àwọn olórí àwọn al-Ikhwan ìlànà tí wọ́n gbé ẹgbẹ́ yìí tó gbé lé lórí àwọn ìlànà tí wọ́n rìn wọ́n fi ń darí ẹgbẹ́ yìí tó fi di wípé ọ̀rọ̀ wọn burú tó bẹ́ẹ̀ gẹ́ tó fi di wípé ìròrí wọn ó burú tó bẹ́ẹ̀ gẹ́ tó fi di wípé ìlànà wọn ó yapa sí súnà Nabi ni àwọn nǹkan ni ọ̀rọ̀ nípa pé Hassan al-Banna nínú àwọn manhajwẹ̀ nínú àwọn ìlànà tó fi ń sin Ọlọ́run Ọba Allah subhanahu wa ta'ala ó ní ìlànà súfí a fi orinlẹ̀ lánàá fún wa wípé Hasanul Banna ó ma ń ṣe maulidu annabi sallallahu alaihi wa alihi wasallam ó ma ń ṣe ọjọ́ bí annabi gbogbo adẹ̀ ti ma ń pé àwọn tí ma ń ṣe ọjọ́ bí annabi sallallahu alaihi wasallam àwọn onísúfí ni kò sí kankan nínú àwọn salaf tó ṣe maulidu annabi sallallahu alaihi wasallam rí nínú àwọn ẹni ìsájú nínú àwọn sọ̀hábà ni àtàwọn tàbí'un ni àtàwọn tàbí'u tàbí'in kò sẹ́ni kankan nínú wọn tí ó ṣe maulidu annabi sallallahu alaihi wasallam kódà àwọn àyíma wa mẹ́rẹ̀rin kò sẹ́ni kankan nínú wọn tó ṣe maulidu annabi sallallahu alaihi wasallam ìgbà ni maulidu dé kama ṣe ọjọ́ bí annabi àwọn tó gbé wá àwọn ṣíà ni àwọn al-Fatimiyun àwọn ni wọ́n gbé wá ẹ̀yin dẹ̀ ti mọ̀ wípé àwọn ṣíà yìí àtàwọn al-Ikhwanul Muslimun ọ̀rẹ́ yìí ọ̀rẹ́ ni wọ́n akóbá ní yára wọn òun náà ni àwọn méjèèjì ọ̀rọ̀ wọn bí gbẹ́ fà ìkara wọn àtẹ̀lé ni àwọn tí wọ́n ní maulidu annabi sallallahu alaihi wa alihi wasallam nìyẹn bákan náà ti mọ̀ wípé àwọn ṣíyàrí àtàwọn súfí ah, àwọn méjèèjì bí ẹfà àtẹ́jì náà làwọn náà àbí ah, àrùn àtẹ́fà àwọn ìbọ́sọ̀ wípé 5 and 6 fún làwọn méjèèjì so ìròrí wọn jọra wọn gan ní àwọn ṣíyà àtàwọn súfí eré lọ́pàá ló jẹ́ sí pé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ìpìlẹ̀ tó jẹ́ ìpìlẹ̀ bídáà tẹ́ bà lọ́dọ̀ àwọn ṣíà ẹ bà lọ́dọ̀ àwọn ní súfí náà ẹ bà lọ́dọ̀ àwọn ní súfí <clears throat> nam Hasan al-Banna rí afẹ́rinlẹ̀ lánàá wípé ó máa ń ṣe mọ́lídù ànábì sallallahu alaihi wasallam kódà ó burú tó bẹ́ẹ̀ débi wípé Hasan al-Banna máa ń gbà wípé ànábì máa ń wá sí di mọ́lídù òun ànábì àti abubakar ní siddiq àti umar ibn khattab wa alaykum salaam salaam barakatu àti àwọn tí wọ́n jẹ́ nire wọ́n ma wá sí bí mọ́lìdù wọn òun asanulbanna wọ́n a dẹ̀ máa ṣe àforíjìn fáwọn èèyàn wọ́n a máa ṣàforíjìn fáwọn èèyàn mo ní ní bí mọ́lìdù hasanulbanna kan ó وسامح الكل فيما قد مضى وجرى ó ní ànábì ló dé yìí o eléyìí ni ànábì sallallahu alaihi wasallam tó jẹ́ olólùfẹ́ wa pẹ̀lú àwọn olólùfẹ́ yòókù tá nífẹ̀ẹ́ sí qad hadara ànábì ti dé pẹ̀lú àwọn yìí wọ́n ẹ̀ṣẹ̀ táwọn èèyàn ti ṣẹ̀ kọjá sẹ́yìn tó ti lọ ànábì ti ń ṣàforíjì ẹ̀ fáwọn èèyàn báyìí mọ́lélẹ̀ báyìí ó wà nínú tíra kátá pé ní Hasanul Banna bí aqlami talamizati so ibà yìí láti tó tẹ̀síwájú lórí wípé manhajù ti Hasanul ìlànà tí Hasanul rìn lórí ẹ̀ nígbà tó wà nílé ayé kìí sí ìlànà sàlàfíyà kìí sí ìlànà wọn sọ̀hábà kìí sí lànà àwọn tàbí'un kìí lànà àwọn tàbí'u tàbí'in tí kìí bá sí lànà àwọn ní súfí nínú àwọn tí ó tún fi rinlẹ̀ fún wa òun náà ni wípé asalùbánà fún ara rẹ̀ òun fún rẹ̀ ló fẹnu ara ẹ̀ sọ nínú tíra rẹ̀ tó pè ní muzakiratu da'awa wa da'iya muzakiratu da'awa tí a bá lọ wọnú tíra yìí ní page 19 eléyìí tó jẹ́ òǹtẹ̀ Daru Shihab Daru Shihab tabalawo òǹtẹ̀ tíra yìí tí Daru Shihab gbé jáde ní page 19 àbárọ̀ tí mo ń sọ yìí àbá ń bẹ̀ pé Hassan al-Banna fún rẹ̀ olófẹ́nu ara ẹ̀ lámọ́lẹ̀ tó fẹ́rọ ara ẹ̀ sọ wípé òun ṣe kí ni o òun dàgbà sí ní òun dàgbà lẹ́ni tó jẹ́ súfí ni lẹ́ni tí ó ní lànà súfí pàápàá jùlọ lórí at-tariqatul hasafiyya at-tariqatul hasafiyya ó jẹ́ tọ̀ríkọ̀ kan nínú àwọn tórùkù ó jẹ́ tọ̀ríkọ̀ kan nínú àwọn tórùkù súfí ní ilẹ̀ Egypt ẹgẹ́ bá ṣe ní ti Tijaniyya bí báyìí ta ní Qadiriyya ta ní Ja'fariya amẹ́ta tó sára gbajúmọ̀ jù ní ọ̀dọ̀ wa ń bí náà nìyẹn Tijaniya Qadiriyya àti Ja'fariya amẹ́ta tó gbajúmọ̀ jù nínú àwọn tọ̀ríkọ Sufi nìyẹn bẹ́ẹ̀ nílẹ̀ Íjíptì àwọn náà ní tọ̀ríkọtul Hasafiyya tọ̀ríkọtul Hasafiyya yìí òun ni tọ̀ríkọ tí Hassan al-Banna ń ṣe nínú tọ̀ríkọ Sufi bẹ́ẹ̀ ni àwọn ọmọ lẹ́yìn Hassan al-Banna tí wọ́n jẹ́ àwọn àgbà àwọn àgbà fà nínú àwọn ọmọ lẹ́yìn Hassan al-Banna náà àwọn náà akúnmọ́lẹ́jì ilé báyìí àwọn náà fi rinlẹ̀ pé lóòtọ́ ni Hassan al-Banna Sufi ni àwọn òrìṣà burú ló jẹ́ ká máa sọ o wọn rí sí láìfí kankan àwọn fi rinlẹ̀ pé a o ìlànà tó fi sin lọ́wọ́n bá nígbà tó wà nílé ayé ìlànà àwọn oníṣúfì ni tá ọ̀rọ̀ Sa'id Hawa Sa'id Hawa ìkan nínú àwọn àgbà nínú àwọn al-Ikhwan al-Muslimun ni kò sí ẹni tó jẹ́ Ikhwani tó jẹ́ ẹni tí ń rìn lànà àwọn al-Ikhwan al-Muslimun tí ò ní mẹni tó ń pè ní Sa'id Hawa tí ò ní mẹni bẹ́ẹ̀ ẹgẹ́ bí Salafi ó ṣe ma Muhammad bin Abdul Wahhab bí ó ṣe ma Ibn Taymiyyah bí ó ṣe ma Ibn qayyim bí ó ṣe máa wà ìmọ̀ wa mẹ́rẹ̀ẹ̀rin àtàwọn tí wọ́n rí ìlànà wọn bẹ́ẹ̀ ni àwọn al-Ikhwaniyun láwọn náà mọ́mọ́ Sa'id Hawa olórí àwọn Ikhwanu ni òun náà sọ nínú tíra tó pè ní jawlatun fil fiqhayni eléyìí tí Darul Arqam ní page 154 àbá ọ̀rọ̀ yìí bẹ́ ọ̀rọ̀ wó ní oní thumma inna harakata al-ikhwan al-muslimin ansha'aha sufiyyun oní thumma inna harakata al-ikhwan al-muslimin oní lẹ́yìn náà movement àwọn al-ikhwan al-muslimun ẹgbẹ́ al-ikhwan al-muslimun ansha'aha sufiyyun ẹni tó dá ẹgbẹ́ yìí lẹ̀ ni sufi lẹ́ntọ́ dá ẹgbẹ́ yìí ta ní sọ̀rọ̀ ìjàmáà ọ̀kan nínú àwọn àgbà àgbàgbà nínú àwọn ikhwanul muslimun nínú àwọn àfá àgbà wọn olóṣọ́rọ̀ yẹn pé thumma inna harakatal ikhwanil muslimin ansha'aha sufiyyun kí náà ń pè ní haraka àmúsọ̀rọ̀ ìfún aláàrin pé movement náà ń pè bẹ́ẹ̀ movement kò yíba ní sí tí ó náà ń pè ní haraka nítorí ẹ̀ tẹ bá jẹ́ ikhwani lára orúkọ tó tó máa ń pè yàn òun ó sọ pé haraki haraki kò yẹ báyìí nìsìn ìyẹn ni pé ẹni tó yẹ sí pé ó wà ní orí movement kèsè pé movement pé tí ń rìn là ń sọ ìyẹn ni pé tó wà lórí gbìyànjú àwọn àdìṣọ́wàrí mùsùlùmù kò yẹ báyìí nìsìn tó wà lórí gbìyànjú ìrìn ojú ọ̀nà àwọn àdìṣọ́wàrí mùsùlùmù so afá yìí Sa'id Hawa ó ní ẹni tó dá àdìṣọ́wàrí mùsùlùmù lẹ́ta ní jama'a àṣà àhà Sufi Sufi ni Hasan al-Banna lórí fásitì ó ní wà ákọ̀dà ó ní wà ákọ̀dà hakíkọta tasawuf wà ákọ̀dà hakíkọta tasawuf ó ní harkatu ní ikhwanul muslimin ni wọ́n gba pàápàá súfí wọ́n gba lọ́wọ́ olórí wọn tí a ń pè ní Hassan al-Banna àwọn náà gba súfí dúnà sẹ̀lbìyàtì ha ṣùgbọ́n wọ́n gba àwọn ìgbàkúgbà súfí yẹn papọ̀ mọ́ ẹ̀dàkò súnfí wo ni èṣẹ́ ìgbàkúgbà tẹ́lẹ̀ ó ní àwọn àrífíwánù símún harọ́kà wọn harọ́kà fẹ́kọ́ gba súnfí wọlé ni àwọn gba ọwọ́ súnfí àwọn dẹ̀ ń ṣe súnfí ṣùgbọ́n dúnà sẹ̀lbìyà ti hà ṣùgbọ́n wọn gba àwọn aburú tí ń bẹ́m̀bí súnfí àwọn ọ̀gbá papọ̀ mọ́ ẹ̀dàkò tẹ́ẹ̀ bá gba aburú tí ń bẹ́m̀bí ni ẹlẹ́gbà burú tí ń bẹ bí súnfí papọ̀ mọ́ ṣùgbẹ́ gbà wípé tẹ́ bá ń ṣe mọ́lídù azarubana gbà wípé tí wọ́n ma ń ṣe mọ́lídù ànẹ́bì ma ń wá síbẹ̀ ẹ̀dàkùn aburú ìgbàkúgbà súnfí wo ló tún lágbára tó báyẹn ó sì gbà wípé ànẹ́bì sallallahu alaihi wasallam ní kápá àti ṣàforíjì fáwọn èèyàn ní nǹkan wípé ọlọ́wọ́ bá ní kára gbọ́dọ̀ fi rinlẹ̀ fún bàbá lẹ́yìn tó gba ìgbàkúgbà mọ́ súnfí kí ló tún kù tó fẹ́ gbà mọ́ súnfí nígbàkúgbà yàtọ̀ fáwọn eléyìí kò hasanul banna rèé nínú àwọn kan tá a sọ ó ní pé a máa lọ a máa lọ sí àbẹ̀wò sàárè ìsàbẹ̀wò sàárè yẹn wọ́n pè mí sákèsí lánàá pé mi ìyàn torí pé ìsàbẹ̀wò sàárè ń bẹ tó jẹ́ títí súnnà ilé tó bá súnnà mu ká lọ síbi sàárè ká lọ sàdúà fáwọn tó wà bí sàárè yẹn bákan náà ká níbi sàárè ولا كنت نهيتكم عن زيارة القبور ولكن ولكن زوروها يذكركم الموت أنا بني من موت من كفو يتلا كيما ما مرسي أبو إت ولكن فزوروها أنا بني سبحان سيما سبورة يذكركم الموت يوم رأيلتكم سودما سبحان الله سبورة سارة نتوري كل باسي واسفة مرارة نبقى bákanáà kó lè lọ sàdúwà fáwọn ọmọ ìyá wa tí ń bẹ ní ààyè yìí ẹgẹ́ bá Nabi sallallahu alaihi wasallam ti kọ́ wa mo ti sàlàyé lè sáájú sẹ́yìn ilé ìbáyìí ziyaratun sunniya nìyẹn ìsàbẹ̀wò sàárè tó bá súnnà mú nìyẹn ṣùgbọ́n ìsàbẹ̀wò sàárè tí a sọ pé Hasanul Banna máa ń ṣe ìsàbẹ̀wò sàárè ilé ìtọ́jẹ́ ni ó ń la fi kà sínú ni a ò ní ní ma ń lọ síbi sàárè láti lọ sàdúà níbi sàárè yóò sì lọ jòkó síbi sàárè ṣéìkù rẹ̀ tí ó ma bẹ lọ́wọ́ bá láti ìgbà tí ó bá ti di ìrọ̀lẹ́ tí tó rò fi wọ̀ tí ó fi dàsìkò mọ́gírìbù ní ṣe ma ń ṣe nìyẹn lọ́jọ́ Thursday Thursday tí ó lọ ma sàdúà níbi sàárè kéré pé lọ sàdúà fún ṣéìkù tó wà níbi sàárè yẹn òun ní ṣe ma ń ṣe ní bídá ṣe àwọn tó máa ń pààrà bí sàárè tán máa lọ ń bẹ̀lọ́ níbi sàárè bá ṣe máa ń ṣe yẹn bẹ́ẹ̀ ni Hassan al-Banna ṣe máa ń ṣe naam Said Hawa ó ní harakatul ikhwan muslimin ó ní àwọn gba ọwọ́ súfí pàápàá súfí làwọn gbà juna salbiyatihi àwọn òwà gba àwọn aburú tí ń níbi súfí papọ̀ mọ́ eléyìí tí ó jẹ́ kó yé gbogbo pé òdodo ni nítòótọ́ wípé harkatul ikhwanul muslimi harkatul ikhwanul muslimi wọ́n gba súnfín tòótọ́ òun ni eléyìí tí wọ́n ṣe nínú àwẹ̀ tó kọjá lọ yìí àwọn tmc sẹ́mẹ̀kú wọ́n ṣe lailatul qadri nínú àwẹ̀ tó kọjá lọ yìí nígbàtí àwẹ̀ di 27 àbí wọ́n ṣe lailatul qadri nínú àwẹ̀ ẹ̀dàkùn eléyìí báyìí ṣé kò tọ́ka ṣé kò fi wọ́n fi dá ẹgbẹ́ ilẹ̀ ń tòótọ́ ṣé kó dẹ̀ túmọ̀ sí pé àwọn àríṣìwálù sí mú tòótọ́ wọ́n gbọ́wọ́ súfí tòótọ́ báyìí ẹ̀rì kó clear àwọn tààwùnù táwọn ń bẹ níwò tọ́bálà wọn fẹ́ bá bowen jà bowen ẹ́ àwọn kírísítíẹ̀nì kan bẹ àwọn baptist wọ́n dá yunifásitì kan lẹ̀ sí ìwò wọ́n pè ní bowen so wọ́n gbowó lọ́wọ́ àwọn ìlú pàwọn fẹ́ dá yunifásitì lẹ̀ wọ́n padà dálẹ̀ wọ́n adálẹ̀ lórúkọ chọ́ọ̀chì wọn wọ́n ṣe jàǹbá fún lù àwọn ikhwan tán wà níwò tó lágbára jù níwò àwọn kílẹ̀ ń púpọ̀ àwọn tààwúnù àwọn wọ̀nyí rẹ̀ wọ́n a máa ń ṣe ìwọ́de láti fi ẹ̀hónú hàn sí nǹkan tí bówẹ̀ ń ṣe fún wọn tó bá dénú ọgbà bówẹ̀ nìrí wọ́n wá sa òkú wẹ́wẹ̀wẹ́ wọ́n wá kàtàbá tí àdá sí wọ́n wá máa jù sínú ọgbà bówẹ̀ ta wọ́n máa ń ṣe náà kàlì dáadáa so ilé túmọ̀ sí pé nítòótọ́ wọ́n gbọ́wọ́ súfí nítòótọ́ wọ́n gbọ́wọ́ súfí dáadáa ẹn tó sọ bẹ́ẹ̀ òun náà ni Said Hawa inú tíra rẹ̀ tí mo ti dárúkọ sáájú yẹn kódà Hassan al-Banna ó pèpè sí bí nǹkan yìí kò yí báyìí sí ó pèpè sílẹ̀ dáadáa ọ̀rọ̀ kan bẹ tí Said Hawa tó tún sọ àbí ọ̀rọ̀ kan bẹ tó wà nínú tíra tí wọ́n pè ní majmu'atu rọ̀sáìlì hassan ilbanna banna rọ̀sáìlì rasail majmu'atu rasail Hasan al-Banna majmu'atu rasail ní page 262 ọ̀rọ̀ kan bẹ tó wà ń bẹ kí lọ́rọ̀ náà وني وتستطيع القول ولا حرج عليك أن الإخوان المسلمين ó ní o lè sọ kò sẹ́sẹ̀ fún ọ tó bá sọ bẹ́ẹ̀ wípé dájúdájú àwọn al-Ikhwanu Muslimun da'watun salafiyya pé dáwà wọn da'watun salafiyyatun dáwà wọn dáwà àwọn ẹni ìsáájú ni wọ́n ń ṣe yọ́rọ̀ burúkú lélẹ́yẹ o ó ní o lè manhajù tán tẹ̀lé manhajù sàlàfíyà ni manhajù àwọn sọ̀hábà ní níbi dáwà tọ̀ríkọ̀tún sunniya níbi ìlànà wọn tí wọ́n bí ń ṣe lọ́wọ́ bá ìlànà súnnà ni hakíkọ̀tún sòfíyà ṣùgbọ́n ní pàápàá bọ́n ṣe rí gẹ́gẹ́ súfí ni wọ́n pé o lè ròyìn dáwà àbí haraka al-ikhwanil muslimin harakatul ikhwanil muslimin o lè ròyìn ẹ̀ pẹ̀lú àwọn ròyìn a jẹ́ wípé àwọn ìkwánù muslimun ni wọ́n sọ fún yà wípé lágbájá súfí sàlàfí ni àbí ẹ̀kọ́ ni sùfíyún sàlàfíyún ọ̀rọ̀ burúkú gbà ní ọ̀rọ̀ ẹni tí ó mọ nǹkan tí ń ṣe ni kò yíba yìí sí ọ̀rọ̀ tí ọ̀rọ̀ ẹni tí ó mọ nǹkan tí ń ṣe ni bí kí báwo lè yóò ṣe jẹ́ tí ó tó wá jẹ́ ọmọ kékeré ẹ̀rí pé nǹkan méjì tí ó ti kó papọ̀ ni so bẹ́ẹ̀ ni kí n sọ pé sufiyun salafiyun sufiyun salafiyun kò rọrùn ráyé so kẹ́yà ní kí ní tẹ́wọ́ yí o kànga ní o lẹ́yìn rẹ̀ tó ní òkè tó ní àpáta tó ní òkè kò lè rọrùn bẹ́ẹ̀ láyé nǹkan méjì tó wọn nìyẹn so wọ́n ní nínú tíra tí mo sọ yìí pé majmu'atu rasail Hassan al-Banna nínú tíra yẹn wọ́n ní ó lè ròyìn ikhwan tó bá fẹ́ ròyìn ikhwan ó lè sọ yí pé da'watun salafiyya tariqatun sufiyya tariqatun sunniyya haqiqatun salafiyya haqiqatun sufiyya pé dáwà wọn dáwà sàlàfíyà ni tọ̀ríkọ̀ tí wọ́n ní tọ̀ríkọ̀ súnnà ni hakíkọ̀ wọn gẹ́gẹ́ ní hakíkọ̀ wọn gẹ́gẹ́ wọ́n ṣe rí gẹ́gẹ́ pàápàá wọ́n ṣe rí súfì ni wọ́n bákanáà òun ló tún sọ nínú ọ̀rọ̀ rẹ̀ bákanáà nínú tí ó ní ìlànà dáwà ní àsìkò yìí ní lẹ́bù táwọn wà yìí nípele táwọn wà yìí ó ní dáwà wọn ó ní nìzọ́mù dáwà nìzọ́mù ètò táwọn fi ń ṣe pèpè sójú ọ̀nà Ọlọ́run bá súfì ni ìlànà súfì ni ìlànà súfì làwọn rìn eléyìí báyìí ó jẹ́ kó yọ wípé Hassan al-Banna láìsí èméjì ń bẹ orí ìlànà súfì òun náà ló dẹ̀ gbé ẹgbẹ́ al-Ikhwan muslimun ló gbé kalẹ̀ lé lórí ìlànà yìí òun náà ló fi rí àwọn al-Ikhwan muslimun òun ló fà tó fi jẹ́ pàwọn al-Ikhwan muslimun wọ́n fi wọ̀wọ́ tí wọ́n fi yàmà bí wọ́n ṣe yàmà yẹn kò yíra yìí sí Hassan al-Banna àwọn náà máa pàpè mára wípé ṣe ikú súfí láì gba ìgbàkúgbà papọ̀ mọ́ pé lóòtọ́ ni ṣékù àwọn jẹ́ súfí súfí ni ṣùgbọ́n súfí rẹ̀ ń ṣe súfí tí ò dá kò gba àwọn nǹkan jákújákú nínú súfí yẹn kò gbá papọ̀ mọ́ súfí gẹ́gẹ́ bí a Said Hawa bóyí sọ sẹ́yìn yìí àwọn yòókù náà mọ́ sọ bẹ́ẹ̀ wọ́n mọ́ sọ wípé asanibana ò pèpè sí atasọ́wúfù kò pèpè so wọ́n naam a kódà débi wípé ìtumọ̀ tí Hassan al-Banna tó fún Súfí nínú òròrí tí ẹ̀ ìtumọ̀ tí ó fún Súfí òun náà ni àwọn nǹkan tí àwọn al-Ikhwan al-Muslimun gbọ́yé nípa Súfí nítorí pé ń tó rè wọn lórí ẹniyẹn kí ni ká tó sọ asalibanna sọ wípé li'annahu ya'lamuna anna asasa al-khayri taharatun nafsi ó láwọn súfí ló dáa àwọn súfí ló dáa jù hasalibanna ròyìn súfí ó nítorí pé li'annahu ya'lamuna anna asasa al-khayri taharatun nafsi torípa àwọn súfí àwọn ẹlẹ́n tó yẹ́ sí wọ́n mọ̀ wípé ìpìlẹ̀ orí ìpìlẹ̀ tó jẹ́ ìpìlẹ̀ fún oore òun náà ni tọ̀hárọ̀tún nafsi káfọ ẹ̀mí wa mọ́ káfọ ẹ̀mí mọ́ wànàkọ́wùl kọlbì bákanáà kí ọkàn wa kí ó mọ́kànga wàlmùwàzọ́bàtù wàlẹ̀lẹ́mẹ̀l kádẹ̀ dúnímọ̀ yìí máa ṣe iṣẹ́sìn wàlì'ẹ̀rọ́dù wá bùkátà lọ sọ́dọ̀ àwọn èèyàn wàlhùbù fìlá bákanáà asalubára ní ròyìn àwọn súfí báyìí ó ní báwọn súfí ṣe rí nìyẹn wàlhùbù fìlá ká máa nífẹ̀ẹ́ ara wa nítorí tọ́lọ́wọ́ bá tábàdẹ̀ nífẹ̀ẹ́ èèyàn kọjá nítorí tọ́lọ́wọ́ bá wàlìrtìbàtú wàlìrtìbàtú ala alkhair so yíba yìí sí so ẹ̀rí wípé Hasan al-Banna rẹ̀ ó ń ròyìn súfí ní ìròyìn pé àwọn tó dáa ni wọ́n torí pé àwọn ẹni tó yẹ sí pé wọ́n pàtàkì káfọ ẹ̀ mímọ́ wọ́n pàtàkì kí ọkàn kó mọ kànga bákan náà ká dún ní máyìí máa ṣiṣẹ́ ẹ̀sìn àwọn súfí lónìí ká gúnrí kúrò níbi ìmọ̀ wá bùkátà lọ sọ́dọ̀ àwọn èèyàn pẹ̀lú àwọn súfí lónìí ká máa nífẹ̀ẹ́ èèyàn torí tọ́lọ́wọ́n bá pẹ̀lú àwọn súfí lónìí bákan ká máa jọ ṣàtúnṣe pọ̀ lórí nǹkan tó jí orí kódà Hassan al-Banna bá débi wípé ó ka àwọn sùfíyà sípò wípé àwọn sùfíyà wọ́n dé ipò tó ga níbi níbi ìsinlọ́ọba gbà tó ń sọ̀rọ̀ nípa al-haqiqatu sùfíyà kí ni pàápàá tán pè ní súfí gan tẹ́bá fẹ́ mọ̀ Hassan al-Banna ń sàlàyé kí náà pè ní súfí ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí ẹ̀bá nínú mọ̀zàkìrọ́tù dáàwàtí wà dáàíyà mọ̀zàkìrọ́tù dáàwàtí wà ní page 25 sí page 26 ìgbàtí azanibanna tó sọ̀rọ̀ nípa àwọn súfí ó ní wàhádàl qism min ilúmi tasawufi wa usammihi ilúmi tarbiyyati wa suluk ó ní ìpín nínú ìmọ̀ súfí

ìmọ̀ nípa bá ṣe ń rí àwọn èèyàn lórí ẹ̀sìn ó ní la shakka annahu min lubbil islam kò sí èméjì wípé òun lọ pàtàkì jù nínú islam wa samimihi kódà òun gangan ni mùdùmúdù islam in tó dáa jù nínú islam nìyẹn wa látara ìlànà ìlúmù tẹ̀rbíyà ti wà sùlúk tí wọ́n gbọ́yé dáadáa yìí kárí àwọn èèyàn kárí ẹ̀mí àwọn èèyàn yìí tán gbọ́yé dáadáa yìí kò sí èméjì wípé àwọn súfí wọ́n dé ipò tó ní agbára níbi ìmọ̀rin ojú ọ̀nà yìí min ìlàjì nufus wà dáwà ìhà níbi ipò pé káwu ẹ̀mí sàn ká tọ́jú ẹ̀mí kẹ́mi fi lálàáfíà àwọn súfí wọ́n dépò tó gagan nínú ìlànà yìí wàtíbì láha bákanáà ká tọ́jú ẹ̀mí ká sì tọ́jú fẹ́mí àwọn ní Súfí wọ́n dé ipò tó ga níbẹ̀ ilé tó yẹ́ sí pé lam yablugh ilayha ghayruhum min al-murabbi èyí tó jẹ́ sí pé àwọn ẹlòmí yàtọ̀ fáwọn súfí tán láwọn ń rí àwọn èèyàn láyé wọn àdérùkù táwọn súfí dé yìí ẹ wo Hassan al-Banna bí ròyìn súfí ẹ wo Hassan al-Banna bí ṣe ń yin súfí bí ẹni wípé súfí rẹ̀ ìlànà àwọn sọ̀hábà ni bí ẹni wípé súfí rẹ̀ ìlànà nabi sallallahu alaihi wasallam ni bí ẹni wípé súfí rẹ̀ ìlànà àwọn salaful umma ni kò ẹ ṣe ń rìn ẹ bí ṣe ń ròyìn súfí ilé ìjẹ́ kọ́ ya pé asalbanna oníbídá ni sufi ni kò sí èméjì bẹ̀ abẹ́ẹ̀kọ́ ni so ẹ mẹ́jẹ́ kó yà yín lẹ́nu tẹ bá ráwọn àdìsíwánu símú lónìí náà táwọn náà bẹ̀rẹ̀ sí máa yẹ sufi tó bẹ̀rẹ̀ sí máa yẹ sufi tán fi sufi tán fi tasawuf tán fi rinlẹ̀ àwọn ẹgbẹ́ kan bẹ nílẹ̀ yìí ibi tẹ́ olórí wọn súfí ni nkankan tìjàní tìjàní yù ni ẹwà wò pé àṣọ yẹ kọ́ jẹ́ sí pé súfí ni ó máa darí wọn wallahi kò sí nkankan tó burú mẹ́ nítorí pàwọn àdìkúwàrù mùsùlùmí tá ń dálẹ̀ gan fún rẹ̀ ṣebí súfí lọ dálẹ̀ Hassan al-Banna tó dálẹ̀ ṣebí súfí ni ẹ̀yìn náà ti màwọn ẹgbẹ́ kan ní ilẹ̀ tí àmírù wọn tó padà ma tó yẹ sí pé súfí ni tí yẹ́ sí pé kódà Tìjàníyù ni muqaddamu ni ẹ̀tọ́ ẹ̀pọ́ ti gbọ́wọ́ lórí ìlànà súfì ni ìjọ kan bẹ àwọn ẹgbẹ́ yìí ìkan nínú àwọn ọmọ ẹgbẹ́ yìí nílé iṣẹ́ pure water kan ẹnìkan nínú àwọn ọmọ ìyá kọlọ̀bà lè gẹ́gọ́ ìmójú ẹni ẹ ọwá kú nínú àwọn ẹgbẹ́ yìí nínú àwọn àgbẹ̀gbẹ́ yẹn ni nínú àwọn tó ẹkó ti rìn jìnà gan nínú ẹgbẹ́ yẹn ọlọ́run sáà fi ìlànà súnnà ọlọ́run sátàmọ́lẹ̀ súnà sẹ́ni ẹni wá kúrò ẹni wá fẹ́ kí wọ́n wá ń da ẹni ẹ láàmú gan lórí pé bóò ló ṣe padà sínú ẹgbẹ́ bóò ló ṣe padà sínú ẹgbẹ́ ẹni wá sọ fún mi pé òun fẹ́ kí àdìjọ lọ bá wọn torí pé wọ́n ti ẹ̀ ní kóhun wá káwọn jọ gbé ọ̀rọ̀ yẹn yẹ̀wò ó ní àà ah, ustaz ẹ̀ ń fún àlúmọ̀ káyẹlẹyẹlẹ rẹ̀ kò sí nǹkan tó burú bí ṣíà ẹfà wọn ṣíà lẹ kí ni wàhálà ẹwà àwọn yahudi àwọn amẹ́ríkà amẹ́ríkà iná ni <laughs> àbí bí ẹni pa amẹ́ríkà lọ́lọ́run wa sí káwà dájúkọ problem tẹ́yìn gẹ́nsì fún islam gan ju problem amẹ́ríkà fún islam lọ fún ibáyìí sí ó ní ẹwà àwọn amẹ́ríkà àwọn kìíní àwọn kìíní àwọn yẹ gẹ́gẹ́ wọ́n já islam láàmú wọ́n ń ṣe kìíní ká ó sá bẹ̀rẹ̀ sí tọ́bẹ̀ ma sunkún mọ̀ ní ọwẹ́ bó sunkún kódà bó sẹ̀jẹ̀ ọkàn mi ò lè gbọ̀n mo ti mọ̀ pé torí yẹn iṣẹ́ rí má sọkún lé mi lórí torí inú àwọn ọ̀nà táwọn èèyàn máa fi ń gbà kódà ń báwọn èèyàn ni pé yọmọ àwọn aláìwòdúdú ti sọ jù bá ń lọ kódà kò fríkì rí láyé ẹnìkan bẹ náà tẹ̀bí ìtọ́ ẹ pé tẹ́bá ti fẹ́ ṣe dáwọ̀ ẹlẹ́kún òun náà máa ń pè tí wà ní sọ̀rọ̀ ṣẹ́jú bá ń bá yóò kàn sẹ́kún tí ó máa hù wàláì tí ó máa hù gidi táwọn ẹ̀rọ máa hù tí ó gbẹ́rẹ́ máa hù gẹ́ wàláì ẹyẹ bèèrè láwọn tẹ̀bí wọ́n inú ọ̀fẹ́ mọ́ kàn yí ṣe lè tó gbogbo yẹn kàn sẹ́kùn tẹ́mọ̀ tí wọ́n kú wọn àbáyé ẹ̀kọ̀kan ojúṣẹ́ ló ti bá kán tí wọ́n bá rẹ́kùn sọ tọ́lọ̀ bá sàánú ẹ̀lò bí ní fi àníyàn lóṣù mẹ́rin lẹ̀ nígbà tá bá kán sí ẹkún sí ọlọ́run so gbogbo àwọn dáwọn ẹlẹ́kùn yẹ kò tí ẹ̀ ti jẹ wa mọ́ torí ẹkùn iṣẹ́ rí bẹ́yàn sọkún tó sún ẹ̀jẹ̀ ìyẹn ọ̀sọ́ òdodo di ìrọ́ kò dẹ̀ sọ̀rọ̀ dòdòdó ẹ̀rí nínú Al-Qur'an àti súnnà òun làfi ń sẹ́sìn kò yí báyìí sí nígbàtí mo gbáyà wọ́n sára yí fún pé lára àwọn aburú tà ń sọ fún iná nìyẹn ẹ̀yin ọ̀rá burú kẹ̀kẹ́ yí sí à ń sìn ó ní kí ló wá burú mẹ́ mo ní sọ̀mọ̀ pé olórí yín mo ní sọ̀mọ̀ pé olórí yín sẹ̀pẹ́ súfì ni ó ní ẹ̀hẹ́ ó ní ó ń ṣe súfì ẹ̀ ó ń ṣe tó àwọn tó bá dẹ̀ fẹ́ bá ṣe wọ́n bá ṣe tó bá dẹ̀ ti táwọn bá dẹ̀ ti pàdé níbi àlámọ̀rí tó jẹ́ ti tẹgbẹ́ tó ṣe ń kálukú àwọn àwọn ògbé gbogbo táwọn ń ṣe lé ẹnì kọ̀ọ̀kan ìlànà tó ń kálukú àwọn rìn àwọn ògbé sẹ́gbẹ̀ kan àwọn ògbé lànà ẹ́ wàláhì mi ń sọ fún mi nìyẹn mo ní táwọn báyìí tó ti parí tán ń kálukú ìlànà tí bá tó ń rìn yóò tó máa rìn lọ نتعاون فيما اتفقنا عليه وينظر ويعذر بعضنا بعضا فيما اختلفنا فيه àwọn kọ́ídà yẹn kọ́ídà yìí ó ń gbá lórí àwọn ìkwánù gan ni kọ́ídà tó fi gbé ìkwánù kalẹ̀ nìyẹn pé ẹjẹ́ àjọ máa bára wa ṣe níbi tá bá ti jọra wa ṣe rí ibi tó ń kálukú wá ti yàtọ̀ yẹn ẹ̀yẹ fún kálukú lẹ̀kọ́ mọ́ ṣe ń tọ́ bá gbọ́yé ṣe wọ́n ṣí ìníwọ́ mọ́ ṣe ṣí ààrẹ lọ ṣe súfí níwọ́ mọ́ ṣe súfí rẹ lọ kódà tó bá rèyàn pé nu jẹ̀mọ́ tó bá tẹ̀lé ọ tó bá mọ́ ṣe tó rẹ́ni tá à ń wí rè àwọn e, àwọn ọmọ ẹgbẹ́ ẹgbẹ́ tá à ń wí wọn lọ mọ́ ṣe záwíyà nínú ilé rẹ̀ eré sàwọn sọ̀rọ̀ eré tó fẹ́ pé ìyàwó tèmi gẹ́ ti lọ rí tí ò lóǹkà ní ìgbà torí ìyàwó tèmi náà ṣẹgbẹ́ orí dáadáa ẹ̀sìn ọ̀dàdàn so kìí ṣe pé mò ń he àhe sọ ọ̀kọ́ so kí láyé bàbá bẹ̀ ni pé eléyìí ó lè kó ìwà wípé tábà sọ wípé àwọn ìṣùwàn wípé wọ́n gba wọ́n súfí ni wọ́n wọ́n dẹ̀ gba súfí láyè wọ́n dẹ̀ gbọ́wọ́ lórí wọ́n dẹ̀ gbọ́wọ́ súfí ẹ má jẹ́ kó yà yín lẹ́nu gbogbo àwọn kan tẹ́ mọ̀ rí lára ẹ́rìkẹ́ mo ti mú bí àpéjúwe mẹ́ta wá nù ọba ìyàwó ẹ̀kọ́ ni mo ti mú tàwọn tèkó wá tí wọ́n ṣe lẹ́lẹ́tò kọdúrì àtorísí bídí àti ẹ̀bẹ̀ lára wọn bá mú mo ti mú tàwọn tí wó wá tó ma kàtà bá ti àdá sí bí òkú mo ti mú ti lọ rẹ tó yẹ pé kódà olórí wọn àmírù wọn lọ́wọ́lọ́wọ́ Tìjàní ni àbí àtàwọn yòókù náà tẹ́ ìwò yẹn gbogbo wọn pátá ìkògbé kan ni wọ́n bí òwú jango kò sí kankan náà wọn tí al-Banna ló ròyìn Súfì yìí kò yíba yìí sìn ilé yóò jẹ́ kó ráyí pé Hassan al-Banna a ìròrí súfí ni ó ń bẹ fún tí kò sí iye méjì bẹ náà a eléyìí ó fi ń rinlẹ̀ tó sì ń fi ń dá wa lójú wípé Hassan al-Banna rí a kèése wípé súfí rẹ̀ jẹ́ àyàbá tí kìí bá ṣe pé súfí pìlẹ̀ òun náà ni Hassan al-Banna naam bákanáà Hassan al-Banna nínú àwọn nǹkan tó tún rinlẹ̀ tó yẹ kó yíwa wípé súfí ni Hassan al-Banna òun ni wípé Hassan al-Banna yìí nígbàtí ó ń sọ ìtàn ìgbésí ayé ara rẹ̀ àti bó ṣe dá ìkwánu ẹgbẹ́ ìkwánu bó ṣe dá kalẹ̀ gẹ́gẹ́ ó jẹ́ pẹ̀lú wípé òun dá ẹgbẹ́ ìkalẹ̀ látara ìríran tó ń gbà látojú àlá látara àwọn ìríran tó ń gbà látojú àlá ṣe bá yìí sí so ó wá sọ kí ni nǹkan tó rí lójú àlá ó sàlàyé hikaya ó sàlàyé nípa nǹkan tó rí lójú àlá ó sàlàyé àti bó ìjẹ́ sí pé ṣéìkù rẹ̀ alhassofi bó ìjẹ́ sí pé ṣéìkù yìí ó dáàbòbò kúrò níbi ète ṣetán ète èsù lójú àlá gbogbo àwọn eléyìí báyìí ló ń jẹ́ kó yọ wípé Hassan al-Banna sufi gidi gani tí kò sí iyèméjì nínú ìjẹ́ sufi rẹ̀ so yín ká tó jẹ́ kí n máa gbìyànjú àti sẹ́ ẹnu kù díẹ̀ díẹ̀ báyìí ò ní pé mo ń wojú pé a ti ń wà ní bí aago mẹ́sàn àbọ̀ inshallah so a dẹ̀ ti sàdéhùn lánàá wípé a fi àyínlẹ̀ fún ìbéèrè àti dáhùn ní alẹ́ yìí tí bá wá lè lò kọjá àsìkò yìí ó ṣeéṣe kí a máa ní àǹfààní tó pọ̀ fún ìbéèrè àti ìdáhùn ma nítorí ẹ̀ ló jẹ́ kí n máa fẹ́ dánu dúró níbí báyìí tí mo ṣe ń ṣe báyẹn so kí n lè fi ọ̀rọ̀ yẹn sí ibi tí ó nítumọ̀ lòkálì láǹfààní àti gba ìbéèrè inshallah karim so tó bá di ọ̀sẹ̀ tí ń bọ̀ so a máa tẹ̀síwájú lórí àwọn manahiju Hassan al-Banna so ó ti wà established ó ti rin lẹ́sìn pé Hassan al-Banna Sufi ni tí ó sí èméjì ń bẹ̀ so bákan náà ó jẹ́ pé afẹ́rẹ̀lẹ̀ pé Hassan al-Banna nígbà tó dá ẹgbẹ́ ilẹ̀ so ó gbé ẹgbẹ́ ìkalẹ̀ pé gbogbo èèyàn pátá òun náà lẹ́gbẹ́ yìí ló ní àyè sí sílẹ̀ fún láti wọnú ẹgbẹ́ náà láti wọnú ẹgbẹ́ náà láì wòye sí irú àdìsọ́kà wo ni irú ẹni láì wòye sí irú ìlànà wo lẹ́ni ẹbí ṣe Islam gbogbo tó bá wù ọ́ kó ní láti sọ́kàn kódà ó bá jẹ́ yẹ̀wúdí ó bá jẹ́ nasrani tó bá láti fẹ́ ṣiṣẹ́ papọ̀ pẹ̀lú ròrí ikhwan àyè gbà ọ láti wọlé sínú ròrí ikhwan yìí so àkáwọn àti ẹ̀sọ àwọn oníbídá àtọ́jẹ́ mùsùlùmí tó yíba nísìn so ẹ̀rí pé rú àwọn yẹn àyè ti ẹ̀gbà wọn pátápátá nígbàfẹ́ bí Hassan Banna fún rẹ̀ oníbídá ni òun náà tó yíba nísìn so eléyìí ó jẹ́ kó yé wa bí ẹ ṣe máa rí láwùjọ yìí tá bá rí àwọn tí wọ́n rí lànà salaful umma sí máa ṣàlàyé àwọn ní sufi tó bẹ̀rẹ̀ sí máa ṣàlàyé àwọn ní bídá ẹ rí pé ara ọmọ tàwọn al-ikhwan muslimun gan nítorí wípé manhajù tiwọn ìlànà tiwọn ni pé ẹ fi gbogbo èèyàn lẹ̀ lórí tí bá kan ṣe torí pé ká lè ṣọ̀kan so yìí máa takò àwọn èèyàn yìí máa kọ̀ndẹ́mù sufi yìí máa kọ̀ndẹ́mù shia yìí máa kọ̀ndẹ́mù àwọn khawarij ìmọ̀ kọ̀ndẹ́m àwọn oníbídá ìmọ̀ lè mọ́ wọn rí so ìpèpè sí ìfún àwọn mùsùlùmí káyẹlẹyẹlẹ ni so tá a bá bẹ́ sọ kan ẹkùn kalùkúlẹ̀ so tá a bá ti sọ àìdá ẹni kankan so gbogbo akọ́wátá ẹnu wó lékù a lè sọ kan lórí ìròrí tí ìṣúwánu gbé kalẹ̀ pé kí a fi yí àwùjọ padà so ilé báyìí òun náà ni ìlànà tí ìṣúwánu tí wọ́n ń rìn tí Hassan Banna tó gbé ẹgbẹ́ ìkàlẹ̀ lórí àríṣà ah, lọ so lọ síbi ìbéèrè àti ìdáhùn báyìí so lẹ́nu ìwọ̀nba àsìkò tí ó kù náà bismillah number one two three four five six seven number one eight naam alaikum salaam wa rahmatullahi wa barakatuh ó yá ẹ̀yẹ́ bá ṣe mistake ẹyọ kan àbí bóyá ó lè ṣe jù bẹ́ẹ̀ lọ látọ́lé sọ pé ara ìlú ìṣáájú ṣé ó ní iye tó gbọdọ̀ pé ni àbí ẹyọ kan náà tó bí àwọn ará àwọn ọkùnrin bóyá ẹ̀ ṣe mistake ẹyọ kan wọn fi ní kò ní ṣe àwọn ọkùnrin náà tó àwọn ọkùnrin tó fi wá fún alábòsí náà lọ sọ bẹ́ẹ̀ náà ẹlẹ́kẹ̀ẹ́ ni pé ní nípa àfọ̀bíyà bóyá ìlú èmi sí báyìí kí n ma àwọn ní mọ́tàkàtàkì ní tí mo bá jùgbé wọn fún àwọn èèyàn pé kó lọ bá wọn yóò rọ̀ pé èèyàn fẹ́ ṣe first visit ní wọn kí ni wọ́n granted kí wọ́n ní àkọlọ̀ balabaja àdúgbò ẹ̀mọ́ kó láwọn ẹ̀jọ́ ń sọ wọn lọ balẹ̀ ní àkọlọ̀ balabaja wọn bá àbá báyìí wọn bá eh, ṣáàzì báyìí tó ṣé èyí kó látọ̀ bí àti nínú yá èèyàn fẹ́ kó lọ sí ọ̀dọ̀ àwọn ilé ìrìn tó láti. náà wọ́n ní ìbéèrè àwọn wọ́n ní ó dá lórí ọ̀rọ̀ kan tí ó ń jára ìrìn nípa wípé ìjẹ́ <clears throat> àṣìṣe ẹyọ kan tẹ́yàn bá ṣe tó tó yọ̀rọ̀ jáde kú nínú alìsúnnà àbí àṣìṣe ẹyọ kan ò tó wọ́n ní nítorí pé ó ń jáde wípé àwọn kan sọ wípé ààlè ti torí àṣìṣe ẹyọ kan tẹ́yàn kan ṣe ká ní ẹni bẹ́yìn sáfà súnnà mọ́ torí ta bá ṣe bẹ́ẹ̀ àbòsí nìyẹn pé àwọn tó dẹ̀ ṣe rẹ̀ sàbòsí ni so wá ní pé kí a yẹnàna ọ̀rọ̀ yìí ṣẹ̀rí àṣìṣe ó pé oríṣiríṣi àṣìṣe pé oríṣiríṣi àwọn àṣìṣe kan ń bẹ tó yẹ pé ẹyọ kan rẹ̀ ó ba odidi ìsìláàmù jẹ́ gan yàtọ̀ fún pé yọ̀rẹ̀ jáde kúrò nínú jálùsúnnà àṣìṣe ẹyọ kan gbà míì ó lè ba gbogbo ìsìláàmù jẹ́ lọ́wọ́ ṣẹ̀pé yẹn tó lágbára ju pé sọ́yọ̀ jáde kó náà rìsúnà yóò jáde kó náà rìsúnà lọ nítorí pé àṣìṣe tó bá yọ̀ ní Islam ṣùgbọ́n yọ̀ jáde kó náà rìsúnà yọ sọ sínú ìjẹ́ oníbídà kúrùpẹ́ gbọ́yé àyàfà wọn kọ̀wárìjì nìkan náà ti lè jáde kó náà rìsúnà báyìí gbogbo lọ́jà sí inú kúfúrú lọ́jà sí kèfèrí lọ́jẹ̀ àwọn kọ̀wárìjì ní ma ní rúrí yẹn

irú àṣìṣe wo ni ṣùgbọ́n kákan dáhùn ní dáhùn bọ̀rọ̀ gidi pé àà ah, ah, àṣìṣe ẹyọ kan kọ̀yàn jáde kó inú alùsùnnà ọ̀rọ̀ burúkú nìyẹn ọ̀rọ̀ tí ò dáa ni pé àṣìṣe ẹyọ kan ẹwà ti torí pé yẹn sí àṣìṣe ẹyọ kan ẹwà nítorí ẹ̀kẹ́ sàálùsùnnà ma so irú ilé báyìí à irú so ẹni yẹn ó ṣe àṣìṣe púpọ̀ nítorí pé ṣe rí nǹkan tọ́rọ̀ yẹn fi le òun ni wípé òun gẹ́gẹ́ fún rẹ̀ tó ń ka nǹkan tó jẹ́ tó yẹ sí pé bó ṣe rí nínú manhajù nìyẹn òun gẹ́ tó ń kà sí sọ̀kúsọ̀ òun gẹ́ tó ń kà mi gbọ́yé ibi bá jẹ́ sí pé ẹnu àṣìṣe kan téèyàn ṣe náà ni pé ń pe ẹlòmíì lẹ́yìn ọlọ́run lẹ́yìn pé ń pe ẹlòmí lẹ́yìn Ọlọ́run ọba kò sí nǹkankan míì ma ó lè ba gbogbo ìsìlámù rẹ̀ jẹ́ àbí ò lè ba gbogbo ìsìlámù rẹ̀ jẹ́ Naam. Ó ní ilé ìtújẹ̀ tó súnmọ́ tò sí dáadáa táwọn èyí sábà kàkún. Ó ní pé kò pẹ̀lú lẹ́yìn Ọlọ́run. Ẹnu pé ó kàn kórìíra kí ṣòkòtò máa lóòkè lásán ni. Ó sì kórìíra ẹ̀há àbó máa ń fi sí ẹ̀yẹ́ ẹni tí bá ń ẹ̀hà abẹ́ni tí kò tí ẹ̀ bá ń sọ̀rọ̀ sókè abẹ́ni tó bá ń dárùn gbọ̀n sí irú àṣìṣe yẹn ó gbé yẹn jáde kó ní Islam àbí ìgbéyàwó sí ọjọ́ ìgbéyàwó Islam man istahza'a bi shay'in min dinillah aw thawabihi aw iqabihi kafara ijma'an nínú àwọn ẹ̀wà tó bílì Islam mẹ́wẹ̀wà ẹnikẹ́ni tó bá fi nǹkankan nínú àwọn ẹ̀sìn Ọlọ́run bá sí àwọ́sàwà bíhì àbíkẹ̀yẹ pé nǹkan olóbi sí ẹ̀yẹ ẹ̀san tí ń bẹ fún olóbi sí ẹ̀yẹ ẹ̀san nǹkan olóbi sí ẹ̀yẹ pé wọ́n lẹ́yìn tó bá ṣe irú kàbá yọgbàládá òṣìwó ẹwọ́n ma tara yí ọwá ń fi ẹ̀rí wàlá ẹ̀rí kan ẹ̀yẹ ọlọ́wọ́ kọlé kan fún lárí jẹ́ náà ìlọ́wọ́ ah, ah, kọlé wá ń sí ẹ̀yẹ ọkàn fi ẹ̀san rẹ̀ sí ẹ̀yẹ àbí ìjìyà kan nínú ìjìyà tọ́nà bá àlékẹ́lá gbé kalẹ̀ pẹ́ tó bá ṣe nǹkan báyọ̀ jẹ́ bẹ̀ ní fi sí ẹ̀yẹ ó di kèfèrí pẹ̀lú parọ́pọ̀ gbogbo àwọn olùmọ̀ man istahza'a bi shay'in min dinillah aw thawabi aw iqabi tó bá jẹ́ sí pé ẹnu ẹyọ kan tí ń bẹ lára ẹni yẹn nìyẹn ṣé kò gbé jáde kó nu islam naam ní tó bá gbé jáde kó nu islam gbé jáde kó nu jẹ́ oní sunna bí gbé jáde kó nu jẹ́ oní sunna yẹnyẹn àló gbé jáde kó nu islam sunna kẹ̀ ṣe é báyìí sí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹni tó bá jẹ́ sí pé ẹnu àṣìṣe ẹyọ kan tó kó sí ti ń ṣe òun náà ni pé ìmọ̀ lọ ń yẹsẹ́ wò ìmọ̀ lọ lè yẹ̀mí wò ó sì mọ̀ lọ yẹsẹ́ wò àbóhùn náà yẹ̀wò fáwọn èèyàn kí lá Nábì ni man ata arrafan ẹnikẹ́ni ọkùnrin ni obìnrin ni yorùbá ni haúsá ni yíbò ni òyìnbó ni aláwọ̀ dúdú ni lárúbáwá ni kèsè lárúbáwá ni àtà àrọ́fà tó bá lọ bá àwọn tí ma ń àwọn awòsùn sọ̀kan àwọn alágbígba àwọn tí ma ń woṣẹ́ àwọn amònímọ̀lá àwòkáhìnà àbálọbá àwọn babaláwo fàṣọ̀dákọ̀hù bí ma yàkóòl faqad kafara bima unzila ala muhammadin sallallahu alaihi wasallam nítorí ẹyọ kan yìí anábì ló ti di kèfèrí kí a wá ní àṣìṣe ẹyọ kan kò gbé ẹ̀ jáde kó nínú jáàlù súnà báwo ló ti wá ṣe pẹ̀lú àwọn nǹkan yìí ṣe rí pé àṣìṣe gbáàlẹ̀ ni ẹ ṣe àbí ẹ̀kọ́ ni naam ọ̀rọ̀ yẹlẹ tó gbé ẹ̀ jáde kó nínú islam yẹn kí n tó lọ síbi ẹbí ẹni yẹn léèrè wípé ah, ó wá dìgbà táyìn ṣe bá di mélòó pẹ̀lú dẹ̀lì tó bá sọ fún wa méjì ni àbí ó lè pé ta lọ sáájú rẹ̀ lọ sọ wípé àṣìṣe tí ó gbìyàn jáde kó núra lùsùn lẹ́gbọ̀rọ̀ jáyìn ṣe méjì tó bá sọ pé mẹ́ta ni àbèrè pé ta lọ gbára lé wípé àṣìṣe

mo ń bọ̀ wá o ẹni tó bá jẹ́ sí wípé àṣìṣe tó ń ṣe òun ni pé ìmọ̀ ń pe mùsùlùmí ní kèfèrí àṣìṣe ọkàn tó kó sí náà nìyẹn mùsùlùmí ní wọ́n ń pè ní kèfèrí àyíṣe yẹn gbé jáde kó nínú sunna àbí ògbéjáde kó nínú sunna ni Mu'tazila kó sí ẹ́ àṣìṣe mélòó ó ní mọ̀tẹ́sílà kó sí àṣìṣe mélòó ni mọ̀rìṣíà kó sí ok nìsí ẹni tó bá gbà wípé kò sí kọ́dár wà annal amúrọ̀ unufon gbogbo tí ń ṣẹlẹ̀ ń ṣẹlẹ̀ tán rí báyìí ni ẹ̀ṣẹ́ ọ̀nà uniform pé kò sí tí ń jẹ́ kádàrá pé ọlọ́run ti kàkọ́lẹ̀ nǹkankan fẹ́ nìkan kò sí tó bá ta kádàrá àìsẹ́ ìgbéjáde kó ní alùsùn àbí ìgbéjáde kódà ìgbéjáde kó ní Islam ẹni tó bá yẹ pé ẹnu àìsẹ́ tó kó sí ni pé ó gbà wípé alkùránì makhlukun lẹ́yìn gbogbo eléyìí kò láyìí sí èmì ìmá ju pé yìí tí fi ń rìnlẹ̀ ní pé alkùránì ẹ̀dá ọlọ́run ni ọjáde kó ní alùsùn àbí ọjáde ní alùsùn náà ẹni tó bá gbà wípé àwọn sọ̀hábà murtadun wọ́n di kèfèrí lẹ́yìn ànábì sallallahu alaihi wasallam eléri gúúsì ni wọ́n lẹ́nu tí ẹ lọ́hùn tí sì ń gbé wọn ṣépè kò kó sí nǹkankan mí ma ju eléyìí báyìí lọ àìṣe ìgbéjáde kónú àrùsùn àbí ìgbéjáde kónú àrùsùn náà ẹyọ kọ̀ọ̀kan làwọn àṣìṣe yìí kò nídìí kó pé méjì kò nídìí kó pé bá gbà mọ̀ kọ̀kọ̀ ẹnu tó àìṣẹ́ ọkà tó wà lára ẹniyẹn ó gbéjáde kónú islam ó gbéjáde kúò nínú alùsúnà bí ó gbéjáde kónú alùsúnà kódà ó gbéjáde kónú islam àbí ìgbà tí alimam ahmed rahimallahu ta'ala tó ń ka àwọn usulu sunna wọ́n ni wa التي من ترك منها خصلة لم يقبلها ولم يؤمن بها لم يكن من أهلها eléyìí ni àwọn ìpìlẹ̀ èdè tó jẹ́ ọ̀ràn èèyàn èdè tó jẹ́ sí pé tíyàn ẹni tó bá gbé ẹyọ kan jù sílẹ̀ nínú àwọn ìpìlẹ̀ yìí kò gbá wọlé bẹ́ẹ̀ ni kò nígbàgbọ́ sí kò sínú àwọn lé 50 kan kan fi wọlé àwọn tí ń sọ bẹ́ẹ̀ wà láyọ̀rọ̀ ọpọlọ lásán ni wọ́n sọ a ní ìbéèrè tẹ́ bí wọ́n ni pé ọ̀dà akramakumullah ọlọ́njárí yín pẹ́ ọlọ́mbàwà sàpẹ́lẹ̀ yín àyí tí ó pè mélòó mo sí ń bọ̀ ẹ̀dàkùn quran àti Sunnah àbáwọn sálàfù rúmà tó sọ wípé àṣìṣe gbọ́dọ̀ péye òǹkà báyìí kó tó di pé a sọ pé ẹni tó bá ṣe irú àṣìṣe yẹn kò sínú alùsùnà náà so àwọn àbọ̀wò kí ń wo iye òǹkà àṣìṣe ire bóòlà ìṣẹ́ ṣe gbópan tó ibòlà ìṣẹ́ yẹn wọlé sí ibẹ̀ náà máa ń wò tó bá báyìí ṣe tó wọ́ sí lé sínú àkídà tí manhaju ni yóò gbé yàn jáde kó nínú jáàlù sunna kò yí kò lè gbé jáde kó nínú rá nínú jálùsúnà gbọ́yọ̀mọ̀ jálùsúnà tí è ṣe alùsúnà dáadáa gidi àríwẹ̀kọ́ ni so ẹni yìí rẹ̀ ó mú tí tó lè gbé jáde kó nínú alùsúnà kò lè gbé jáde kó nínú alùsúnà irú àwọn àṣìṣe báyẹn ṣùgbọ́n ni yí sọ sí lẹ́tọ̀ kò sì ṣe jáde kan lọ so eléyìí lè gbé jáde kó nínú alùsúnà bí ó lè gbé jáde ó lè gbé jáde kó nínú Islam bí aláàjú wòye sí pé àìṣe ẹyọ kan tó ṣe ń bí ọtí yẹn irú àìṣe wo ni sọ́sán tí lẹ́tọ́ ni àbí ẹka mú tí lásán wọ ni láti mọ̀ bóyá irú àṣìṣe yẹn lè gbé jáde kónú ìjáde súnà bí ò lè gbé jáde kónú àjáde súnà bèèrè kan Ah, ah. èmi ìfẹ́ kẹ́ mọ́ kápẹ́ ibi tẹ́mọ́ ń sá sí ibi tẹ́mọ́ ń sá sí yẹn nǹkan tá bèèrè ní pé ṣé Ibn al-Qayyim ṣàṣìṣe ni Ibn Hajar ókè nísì àṣìṣe mélòó ni Ibn Hajar sáyìnsì ọkàn Ibn Hajar ṣe Al-Imam an-Nawawi tẹ́ǹkà sí àṣìṣe ọkàn ló ṣe kéèsì àyíṣe ẹyọ kan ẹ̀sẹ̀ ìdábáyísì kéèsì àyíṣe Ibn Hajar pọ̀ àyíṣẹ́ alìmọ́mù náà wáyé pọ̀ kò yí báyìí sí àyíṣẹ́ tó pọ̀ gidi gan ni ṣùgbọ́n lọ́dọ̀ gbogbo alùsúnnàtí wal jama'a wọ́n gbà wípé àwọn àzárù kan bẹ àwọn àwíjàre kan bẹ tó jẹ́ sí pé Ọlọ́run bá fi àyè rẹ̀ lẹ̀ Ànábì sallallahu alaihi wasallam náà dẹ̀ fi bá wọn èèyàn wọ́n rí pé àwọn àdárù yìí àwọn àwíjàre yìí ń bẹ lára kalẹ̀ ń pè Ibn Hajar kò yíba nìsìn kìí ṣe pẹ̀lú àbò sí tí kìí bá ṣe pẹ̀lú ẹ̀rí pé nínú àwọn àdárù tarí àrí lára Ibn Hajar pé ààrí ẹni kankan gẹ́gẹ́ bí Sheikh Al-Albani ṣe sọ tó ṣe ìkọ́mọ́tù Hajar ṣe yíba nìsìn wa kana muta'awwilan ó sì jẹ́ni tó yẹ sí pé ìtumọ̀ ọ̀rọ̀ Ọlọ́run ọba ní ìtumọ̀ tí ó dá òun ló fi rìsọ́ọ̀tì sí nǹkan tó rìsọ́ọ̀tì sí ẹ̀ ìdẹ̀ ń bẹ nínú súnnà alẹ́ọ́dúnbí ta'wil eléyìí tó mú fún alimam ibn hajar àtàwọn tó rí bẹ̀rẹ̀ wọn kèé ṣe wípé nítorí pé wọ́n fẹ́ fi ṣe àbòsí fún àwọn yòókù tí kèé bá ṣe pé wọ́n rí pé yí táàrí lára àwọn eléyò sí lára àwọn èèyàn wà ílá wà lọ́ ìkọ̀sẹ́lì kankan tẹ́ gbọ́dọ̀ mú fún pé ó ní bídíà nímọ́ kódà ẹ sọ fún mi pé jàbàtà gan fún rárá rẹ̀ tẹ́ ẹ bá fi lè sọ bẹ́ẹ̀ tẹ́ bá fi jẹ́ pé bẹ́ẹ̀ sí mú nìyẹn pé ẹ ṣe bí mìíràn ajáde náà ṣe wọ́n ayé pé jàbàtà náà kìí sọ bídíà náà ayé báwo lọ bọ́ ṣe sórí kí ò ṣe náà irú àwọn irú àwọn tẹ́fẹ́ ma ń fáwọn ilé tí ò sí lára wọn ẹ̀ alákọ̀ọ́kọ́ ni pé a bèèrè pé ṣe mọ́bílágù tí Ibn Hajaru dé tí alimamu Nawawi dé àtàwọn tẹ́ ń wí dé nínú mọ̀ táwọn àfáàfi àdárọ̀ wọn sáwọn ilé ìdérú mọ́bílágù yẹn ṣá ẹ mọ́ bá ṣe máa ń sọ ọ̀rọ̀ Ibn Hajaru ni wọ́n ní ọmọ tó jẹ́ sí pé ìyá kan ò bírú ẹ̀ mọ́ láti ìgbà tó ti kú ọlọ́wọ́ ọba ọ̀sánú ṣẹ́rí ọlọ́run mẹ́jẹ ayò lódò òjò àìmọ̀kan burúkú ni kíyàn máa kọ̀mpíà irú Ibn Hajar alimamu Nawawi àti irú àwọn tá ń wí pẹ̀lú àwọn tó jẹ́ sí pé wọ́n tó yẹ̀pẹ̀ bàtà abẹ́ ọmọ yẹ̀pẹ̀ bàtà abẹ́ yẹ̀pẹ̀ tí ń bẹ lábẹ́ bàtà ọmọ kéwú àwọn wọn tó yẹ̀pẹ̀ yẹn kéjẹ́ pé wọ́n tó bàtà wọn o wọ́n tó yẹ̀pẹ̀ abẹ́ bàtà tẹ́bá ń sọ̀rọ̀ nípa pé wọ́n ni alhafizu sẹ́ kílẹ̀ mọ̀tán pè ní alhafizu na alhafizu ibn hajjab kílẹ̀ mọ̀tán pè bẹ́ẹ̀ na kílẹ̀ pè ní alhafizu na ẹ mẹ́yẹ hadith jọ bẹ lórí yẹn ká tó pè ní hafizu ni kìí ṣe gbogbo àfáà ló dẹ́kò rẹ̀ nínú ìsìlámù lọ́dọ̀ àwọn ẹni ìsáájú ọlọ́mọ ìjì adáran nǹkan òsùn ọlọ́mọ dàrú nínú àwọn àbáwọn ní hadith àwọn tó mọ́ ń pè ní hafizu kó ló ń ka ẹ̀jẹ́ ìrìnà wọ́n ṣe ká ṣe bá nìsí ṣe rí jẹtiri àwọn èèyàn kan bẹ̀ tó jẹ́ sí pé àwọn àbá súnnà tí wọ́n sálọ nìyẹn ẹ̀sí ọ̀nà sáà máa yìí sí bẹ́ẹ̀ láwọn ìkwánù náà ṣe máa ń ṣe tẹbá fẹ́ sàlàyé Hassanul Banna Sayyid Qutb kò ní báyìí ní sí Yusuf Qaradawi wọ́n wà ní ẹ ṣebí ya ṣebí kìnnà ẹbí ya Ibn Hajar náà kó sí nǹkan báyìí kí ló dé tẹ́ fi wá fún àwọn ilé náà ti rí àyìmọ̀kan gbáà ni pẹ̀lú àyíṣì wàbí tálì ni pé ẹ wá bèèrè wípé irú ẹni tí ń sọ pé àṣìṣe ọkàn lẹ́nìkan ṣe yìí ẹ bèèrè wípé kọ́mẹ́niyàn wá ẹni tí ń sọ pàṣìṣe ọkàn kó sì mẹ́sì ka ká ka àṣìṣe bíi márùn-ún bíi mẹ́wàá ẹjọ́ tó sábà ń sìn kí ló dé tá kàn máa ṣerú àwọn nǹkan yìí so ẹ bá ń sìn so ẹ dákun torí Ọlọ́run bá ẹ mọ́jà mọ́ ṣe báyìí wallahi kò dá kò dá rárá ṣe bá yìí so kò dá ìṣe tẹ̀lbíṣù fáwọn èèyàn ni ìdá ọ̀rún mọ́ àwọn èèyàn lójú ni ṣe bá yìí so yìí ṣe kó àwọn èèyàn sínú ságo ni ìyẹn fẹ́ kó àwọn èèyàn sínú ságo ṣe bá yìí so ilé ìkan tọ́ka pàtàkì jù o ni pé kónkálukú gbìyànjú àti ju ẹ̀mí ara rẹ̀ àsìkò àsìkò pé àwọn èèyàn kan bẹ wọ́n fẹ́ dá manhajù sàlàfíyàwó wọ́n fẹ́ dá manhajù sàlàfí wọ́n fẹ́ dàrú nítorí àti lè kíkìkúkì tí wọ́n fẹ́ kìbọ̀ láti lè kìbọ̀ ẹjọ́ ọ̀dọ̀dá ma ń sì ṣáúkàdẹ́ ń bẹ agbára ń bẹ gbogbo àwọn nǹkan tí yàmọ́ fi ń sagbára lọ́lọ́wọ́ bá ríká fi sàdánwò fún wọn pé wọ́n ní ẹjọ́ ọ̀dọ̀dá ma ń sì so wọ́n wá fẹ́ kí àwọn nǹkan kan wọlé túláàsì ṣẹ́rí dábàdẹ̀ ti gbé àwọn kan wọlé túláàsì àwọn èèyàn gbé àwọn kan wọlé àwọn kan náà fẹ́ gbé wọlé táwọn ọgbà ẹ̀ẹ̀ọ̀lọ́ ṣẹ́ ń gbọmíyé because ṣẹ́rí àwọn èèyàn wọ́n jọ lẹ̀pọ̀ ní ẹ̀yìn òmà so ló fi jẹ́ pé kò sí bẹ́ẹ̀ ṣe lè sọ láyé àwọn òlé fàwọn èèyàn lẹ̀ ẹgẹ́ bẹ́ẹ̀ yìí náà ṣe lè fi àwọn ilé ìnáà lẹ̀ ṣẹ́gbẹ́ yìí náà rí bí ti wọ́n sí àwọn náà rí bí ti àwọn tọ̀hún sí bẹ́yìn sí ṣẹlẹ̀ sí àfún ẹgbẹ́ ẹjá ẹjá láwọn lẹ́yìn náà ẹ̀yìn náà ẹjára yín lára àwọn ilé iná kékílẹ̀ wá ń wò tẹ́ ìfífí wọ́n lẹ̀ láti yẹ ìfí wọ́n lẹ̀ kí láǹfààní tán ṣe fún irú nà sí àwọn náà láti fẹ́yìn náà bí àwọn bẹ́yìn òṣè fẹ́ já náà làwọn náà fẹ́ já ó ń kálukú ló ṣe kíni tó tẹ́yìn bá ti ń háwálà ẹ̀yìn gbìyànjú àti dráàgì àwọn eléyìí àwọn ibi tí múṣkìlà wà nìyẹn ibi tí ìgbọ́ra ẹniyé ibi tí gbọ́ra wáyé nìyẹ ẹ̀tọ́ ìdára báyìí sí so ẹ̀yin fẹ́ drági wọn wọlé àwọn náà fẹ́ drági àwọn míì wọlé ẹ̀yin wá nínú ẹ̀yin nìkan lábẹ́ ẹ̀yin nìkan lágbà àgbà àwọn ẹni lólólóló àwọn ẹni nà mẹ́mẹ́ are you getting my point? Hey, is that getting me? Okay because it's multi-dimensional. Ẹ̀nà. Ó wà multi-dimensional. Náà. Wọ́n lè yẹ sáà ṣe. Kí ni ó ti fi correct ẹ̀ náà kátó fún wọ́n eh. tó ṣe ní ìlú tó ṣe ní ìlú? Náà, ẹ ṣe ń gbọ́wọ́. Ó ti ṣàṣìṣe yẹn, eh. ó ti rọ́, ó ti kó sí pẹ́ náà. Kí ló dá padà? Kí ló eh. dá padà? Exactly. Láti fi máa kàmí ilé. Exactly naam ọba níbi tí ó yá wọn bẹ̀ ni pé tábálẹ̀ yẹn sáàsìse ó ti sí nàná àwa ń retí nǹkan tí ó da ẹniyàn padà sójú ọ̀nà so ibà ní sin ká tó tó wá sọ pé ṣe mí ó tún wá ń ṣe mí fún bí àpẹẹrẹ sí ẹni tó bá sáàrì sí tó fi ṣe zìnà ó ti sinà bí ó zìnà àfẹ́ kó kí ni kó dá rẹ̀ padà now tábọ́wá ríyàn tó sàṣìṣe báyìí nísìn àti ìrídá padà ó sì dúró lórí àṣìṣe àwa gbìyànjú kéyẹpá fílẹ̀ lórí àṣìṣe yẹn tásọ pé àtàlọ́ ti sàlàyé fún nígbàtí ẹ̀ ti sàlàyé fún ó sì ní ẹ́sùrù pé ó sì ṣe kọ́ mọ́mọ̀ ó sì kọ́ jẹ́ pé ó ní nǹkan tó rú lójú àbójẹ́ kọ́ jẹ́ pé ó ní nǹkan tó gbára lé sẹ́mọ̀ pé ìtàbẹ̀rẹ̀ ni pé ìgbìyànjú wẹ̀lẹ̀ ti ṣe náà síwájú kẹ́ tó máa sọ̀dájọ́ now àwọn yẹn tí wá ṣe gbìyànjú ẹni wá takú kò ẹ báyìí nísìn so kí lẹ wá fẹ́ sọ ó sì ń gbìyànjú láti dìfẹ́ndì nǹkan pé bó sì yẹ kó nìyẹn ẹ sì kó gbogbo ẹ̀yin náà sì gbà pé lóòótọ́ ti ń sọ ìyá àṣìṣe ni ẹ sì gbà pé kò sẹ́nì kankan nínú sálàfù ní àwọn àfáàsú náà tí wọ́n ti ń sọrú nǹkan ti ń sọ yẹn a sì mọ àwọn tí máa ń sọrú nǹkan ti ń sọ ni ẹ̀wá ni ẹ torí pé ẹ bóyá ẹni tẹ́ ń sọ yìí ìmá tí ẹ ojú tí ẹ lọ nígbà nígbà nígbà 100% kí ló fi wọ́n ẹjọ́ ìrọ̀sá máa ń sì so cherry greenman ká ìnìyàn kódà kí máa tí ẹ ju tẹni tí ń pèsà kíyèsí lọ nígbà 100% kò sọ wípé kò lè rọ́ǹgì tẹni tí ń pèsà kíyèsí right ẹjọ́ ìrọ̀sá kò sọ pé kò lè rọ́ǹgì kẹni tí pèsè àkíyèsí kó right a ti rí cases like that tó jẹ́ sí wípé ok gbogbo wa náà lámọ̀ tí ò bá tẹ̀yẹ wa púpọ̀ ọmọ kéwì mọ́ malik tó pè mọ́ malik sákíyèsí lórí pé tẹ́yẹ bá ń sàlùwàlá ìka yìí èyàn máa ń fi ń kí èyàn máa ń kí bọ àwọn ọmọ àárín ọmọ ká ẹsẹ̀ nígbàtí ẹ̀ bá ń fọ ẹsẹ̀ ni ìmá malik ọmọ kọ̀ gbọ́ rí kí mọ́ malik wá dúdò pé ìmọ̀ tèmi ju ti ẹ lọ nígbà 100% nígbà ṣẹ́rí anábì sallallahu alaihi wasallam ti kọ́ wa pé ká máa ṣe ìhtìrọ́mù òdodo ká máa pọ́n òdodo lé gbogbo bí tó bá ti wò kó òdodo jáde kódà kó jẹ́ pé látọ̀dọ̀ ṣètán ló ti jáde sadaqaka wa huwa kadhubun òdodo ló sọ fún ọ ṣùgbọ́n kúrò yẹn ni anábì sọ fún àyẹn pé gbogbo bí tó òdodo bá ti jáde ẹ pọ́n òdodo lé ẹ má takò òdodo nítorí ibi tó òdodo yẹn ti jáde bẹ́ẹ̀ torí pọ́ jáde lọ́dọ̀ ẹni yẹpẹrẹ àbọ́ ni ẹ gba òdodo lè lẹ òun sọnù àtẹ̀yìnlọ́gbọ́n ti wá nù àbákan lọ́sọ bẹ́ẹ̀ ní ah, ẹ̀rí kan àtẹ̀yìnlọ́gbọ́n ti wá ọmọ kékeré kan ló pè bàbá ń sákèèsí yọ ẹ̀ ní ẹ̀rí kan àtẹ̀yìnlọ́gbọ́n ti wá lẹ́sẹ̀kẹsẹ̀ ní bàbá ìṣẹ́jú ìṣẹ́jú jókòó náà sí ah ọmọba ìntọ́ sọ yìí lọ́kọ̀ rẹ̀ olóyè ìlúlẹ̀ tí mo sọ yìí ọmọba ìgbà ah àtẹ̀yìnlọ́gbọ́n ti wá ọgbọ́n ọmọ wá látẹ̀yìn ọmọ wá láti sàlẹ̀ síbi tó gbò sí lè wá so púpọ̀ àwọn kéré àpèjúwe pọ̀ dáadáa lọ́dọ̀ àwọn sọ̀hábà àpèjúwe pọ̀ dáadáa látọ̀dọ̀ Ànábì sallallahu alaihi wa alihi wa sallam so ibà ní sí so tí wọ́n pè tí wọ́n pè èèyàn tí wọ́n pè sákèsí tánàbí sallallahu alaihi wa sallam ó sì ṣe àtúnṣe lórí ẹ̀ kò ibà ní sí so ká mọ́ mọ́ sọ pé ẹ bọ̀yá tí ẹrí gírímọ̀ ń káyì nìyẹn ètò sì kó parun bá ṣe ìtọ́ nìyẹn ṣe bá yìí sí so gbogbo ní sí àwọn ilé ìtàkàn sọ yẹn àkàn wàwà wí àkàn ló gbẹ̀ ni so bí ìdáhùn sí ìbéèrè ṣe jẹ́ ní ṣókí ni ẹ̀ ṣe bá yìí sí so kọ́lọ̀ bá lè gá kí ó sànà wa náà ìbéèrè ẹlẹ́ẹ̀kejì tí ẹ béèrè so ṣe ti gbàgbé bá ok ọ̀rọ̀ àsọ̀bíyà ká máa ṣẹlẹ́yàmẹ̀yà wọ́n ni káríyàn kan nísìnyí ó fẹ́ béèrè ìdájọ́ ẹ̀sìn èyàn wá rí pé ọ̀dọ̀ ẹni tó ti fẹ́ lọ béèrè ìdájọ́ ẹ̀sìn yẹn àbọ́dọ̀ ẹni tó súnmọ́ kó ti béèrè rẹ̀ bọ́yẹ́ ẹni tó yẹ pé yóò fún ìdájọ́ tó wrong tó ìdájọ́ tó kùnà nípa ẹ̀sìn ni ìyẹn wá sọ fún pé má lọ sọ́dọ̀ ẹni tó ti fẹ́ ni ọkàn mi balẹ̀ wípé yóò fún ní ìdájọ́ bó sì yẹ kó rí kódà kó jẹ́ sí pé ìdájọ́ òun òun gangan fúnra tako ní tóun gangan fúnra rẹ̀ ti ń ṣe ó mọ̀ pé òdodo ní ọ̀sọ̀ fún lọ gbàdájọ́ yẹn lọ́dọ̀ lágbájá wọ́n ní sẹ́lẹ̀ yóò tí kó sí àsọ̀bíyà ó kó sásọ̀bíyà àsọ̀bíyà gidi ni àsọ̀bíyà tó ní agbára ni ṣùgbọ́n àsọ̀bíyà tó dáa ò nìyẹn ẹ mọ̀ yí pé téèyàn bá fẹ́ ṣe àsọ̀bíyà lórí ẹ̀sìn lèyàn gbọ́dọ̀ ṣe àsọ̀bíyà lé lórí nítorí pé ní àsọ̀bíyà tí ó dáa oníká máa ṣe àsọ̀bíyà lórí èdè lórí àwọ̀ lórí ẹ̀yà lórí ìran lórí ìdílé ká máa ṣe pé ah nítorí pé ti lágbájá ti jẹ́ ìdílé mi àbọ́ ti jẹ́ lédè mi àbọ́ ti jáláwọ̀ mi àbọ́ ti jẹ́ ìran mi nítorí ẹ̀rẹ́ gbogbo fẹ́vọ̀ rẹ̀ lórí ẹni tí è ṣe ìran mi eléyìí báyìí ó ní ìsìláàmù takò ṣùgbọ́n ká ṣe àsọ̀bíyà lórí ìṣùwàtò ẹ mà túmọ̀ rẹ̀ ni ọlọ́ni ẹnu àwọn tí wọ́n jọmọ ìyá lásán tí nǹkan mí ò ní jọmọ ìyá nínú ẹ̀ mọ́ ó làwọn mòmìnì ìnámà àdáàtù hasrin ọ̀kọ́srin irinṣẹ́ ni tó yẹ pé a máa fi ń gé nǹkan mọ lórí ń ta bá dákọ nìkan tí nǹkan mí ò lè wọlé tọmọ láyé innamal mu'minuna ikhwatu ọlọ́ni ẹnu àwọn mòmìnì sọ lọmọ ìyá tí ó bá jíjẹ mòmìnì kìí sọmọ ìyá àbíbẹ̀kọ́ ni kí náà ń pè báyẹn àsọ̀bíyà nìyẹn pé ta alábàásọmọ ìyá àwọn kí ni o orí kí lọ́wọ́ bá kí a gbé àsọ̀bí àìlé lórí orí iman àbẹ́ẹ̀kọ́ ni orí ìròyìn iman láti mọ̀ báyàn ṣẹ́gẹ́ni láti báyàn sọmọ̀ ya ẹ̀rùn kí àsọ̀bí àmì ń pè ní alwala wal bara ni kára àwọn èèyàn kan lọ́wọ́ ká bá wọn ṣe ká nífẹ̀ẹ́ wọn àsọ̀bí yà ní ká sì ṣe ká sì takò àwọn kan èyí ò gangan lára ẹ̀sìn lọ́wà ẹ̀sìn ní kí n sọ fún èèyàn pé mọ́lọ́gbà fatuwa lọ́dọ̀ lágbájá o fatuwa tí ó kò bá ẹ nílé ayé àtàkìyàmà ní ó fún ẹ lọ́gbà lọ́dọ̀ lágbájá iṣẹ́ nà sí àfọ́mọ̀ yá wá ní síbáyìí so ilé ìbáyìí bí ó ṣe ṣe rí nìyẹn àsọ̀bíyà ta fẹ́ ká máa ṣe nìyẹn so kọ́lọ̀ bá nìkan kójí kí a lè máa ṣe rú àsọ̀bíyà yẹn naam number two alaikum salam wa rahmatullahi wa barakatuh ah, Naam. So nípa pé a lè àbí a Naam. So àríkà náà àmọ̀ ìyá tí wọ́n dúró lórí pé wọ́n dúró lórí fatuwa ṣíkà àríkà àti iṣẹ́ ọ̀sẹ̀ mi. Pẹ̀lú kọ́ídà kíní kan. Ìtìkọ́dú àkọ́fì lọ́rọ̀ yìí. So pé pẹ̀lú fatuwa yẹn kọ́ ò pé àti kọ́ídà so àyọ pé ìgbàláyé wà fún wa láti lọ tẹ̀ka nìyẹn tó kí ni ká jáde sọ fún wa lórí ilé. Ìbéèrè tí afábẹ̀rẹ̀ ni pé ǹjẹ́ a lè tẹ ìka ìdìgbò lábẹ́ àsíá ìdìgbò democracy àbá lè tẹ̀ka ó ní pé ládùúgbò àwọn àwọn kan dúró lórí pé a lè tẹ̀ka nítorí pé Sheikh Al-Albani rahimahullahu ta'ala àti Sheikh Uthaymeen wọ́n ní ìyẹn lè ṣe bẹ́ẹ̀ bákan náà qaida kan bẹ wọ́n pè ní irtikabu akhaffi dararayn tá bá rí aburú méjì aburú méjèèjì kò ṣeé sá fún àfi kí kan ṣẹlẹ̀ sí wa ní aburú méjèèjì yẹn wọ́n ní kí a kó sí aburú kékeré káfi ti aburú ńláńlá káfi ti dànù torí pé tá a bá kó sáburú kékeré wọn á lọ kó sí ńláńlá so ká mú kékeré kí ńláńlá lè jẹ́ kí ńláńlá lè kúrò fún wa pé wọ́n nítorí ẹ̀yàn lè tẹ̀ka ó dájú pé ìtẹ̀ka nǹkan burúkú ni kò sí nínú islam rárá so yíba nísìn ní abẹ́ àsíá democracy kò sí nínú islam aburú ni tí gbogbo ẹnu àwọn olùmọ́dẹ̀kọ̀ lórí ẹ̀ agáláṣe àwọn olùmọ̀ méjì tí wọ́n dárúkọ yìí wọ́n ní fatuwa kan tí wọ́n pàsì fún àwọn brothers ní Algeria nígbàtí wọ́n wà nínú problem wípé wọ́n ní láti chúzi èèyàn tí ó jẹ́ olórí àbáwọn tí ó lọ represent wọn ní parliament so àwọn àfáà méjèèjì máa jẹ́lá láti hìmà wà máa àbkọ̀ríyà ti hìmà tó ń ti bí wọ́n ṣe jẹ́ àgbààgbà àfáà tó nínú ẹ̀sìn bí wọ́n ṣe ní agbára tó ẹ̀sìn àwọn méjèèjì yíyẹ lórí fatwa yìí wọ́n sọ yí pé tàbáníkàwòye sí tó bá jẹ́ pé ẹ̀rin yẹn gbé dìde tó yẹ́ pé tó bá dénú parliament yóò lọ yí nǹkan padà ń bẹ̀ tí wọ́n sì ní kóbà títí ò ní bàjẹ́ mọ́rin nígbà tó bá lọ tó bá bọ̀ tí ó sì nílà padà tí ó sì ṣàǹfààní fún mùsùlùmí ẹlì kún wọn lẹ́yìn kí wọ́n fi wọlé wọ́n ṣe fatuwa yẹn fún àwọn ará ta ní o ará Algeria ẹ má jẹ́ ká gbàgbé wípé ṣe rí fatuwa nígbà míì wọn kí ń generalize ẹ̀ nǹkan tí ó yí àwọn èèyàn nìyẹn nínú adabul fatuwa nínú àwọn ẹ̀kọ́ tí ń bẹ fún ni pé a lè ṣe fatuwa fún Mr. A tó jẹ́ sí pé irú fatuwa yẹn kọ́ la máa ṣe fún Mr. B tóun náà bá bára ẹ̀ nínú situation tí Mr. A bára ẹ̀ now lásìkò anabi sallallahu alaihi wasallam ẹni kan wá bá anábì sallallahu alaihi wasallam ó ní anábì ṣé mo lè kíìsì ìyàwó mi lọ́sàn àwẹ̀ anábì ní kíìsì ẹ̀ kò sí kan tó burú mẹ́ ẹlòmí tún dé ó ní ṣé mo lè kíìsì ìyàwó mi lọ́sàn àwẹ̀ anábì ló gbọ́dọ̀ dáwò mọ́ kíìsì ìyàwó rẹ̀ lọ́sàn àwẹ̀ ìṣesí kan náà làwọn méjèèjì wá béèrè béèrè lórí fatuwa wọn kẹ́ni ẹlẹ́ẹ̀kejì wá bọ́kọ́ wádà lọ́nà pé àmọ́ ìlẹ̀ lọ́mọ́ ìwẹ̀lẹ́ mọ̀dàmọ́lẹ̀ láàmù dẹ́rẹ̀dẹ́ lẹ́mọ̀ àdànàbì láàmù sí kí lẹ́fẹ́ mọ̀ fi bẹ́ẹ̀rẹ̀ dànàbì láàmù sí àrẹ́rẹ́ nìkan ti wá bẹ̀rẹ̀ ní ìbẹ̀rẹ̀ yìí ní ìṣẹ́jú ànàbì láàmù ní lọ́nà bẹ̀tẹ́ àwọn afáwà wò pé kí ló dé lórí nǹkan kan fatuwa sì ń pé méjì kí ló dé ha ò pé à ah, nǹkan tó fà ní pé ṣé rí ẹni alákọ̀ọ́kọ́ arúgbó ni tó yẹ pé ó ní agbára lórí irba rẹ̀ ó ní agbára lórí ìkápá ọmọkùnrin rẹ̀ tó bá kíìsì ìyàwó rẹ̀ jù bẹ́ẹ̀ lọ nǹkan kan ò lè tẹ̀yìn ẹ̀sẹ̀lẹ̀ tó lè bàwẹ̀ jẹ́ sọ pé ká kíìsì ìyàwó gangan lọ́sàn-án àwẹ̀ bàwẹ̀ jẹ́ ṣùgbọ́n àwọn nǹkan kan bẹ tí ó lè padà jáde lẹ́yìn à ń kíìsì ara ẹni <laughs> tó ń bàwẹ̀ bẹ́ẹ̀ bá ní sìn ìsúkè lè wọ rárá mọ́ wọn lọ́wọ́ anẹ́bí wá ní nígbà tí wọ́n ti anẹ́bí wá wò pé arúgbó lèléyìí eléyìí báyìí rèé yóò níbi tí erépa ó dé kí nǹkan tó lè ṣẹlẹ̀ sí bàbá yìí anẹ́bí torí Ọlọ́run ba ṣe ti rí fatuwa bí ṣe ń bí ṣe máa ń padà nítorí ẹ̀ngbà míì bí a ń gbà míì agbègbè bí tá ń ṣe fatuwa sí àmàmú kí fatuwa yí padà àwọn èèyàn tá ń ṣe fatuwa fún àmàmú kí fatuwa yí padà kìí ṣe fẹ́nu ìgbà tá ń ṣe fatuwa àmàmú kí fatuwa yí padà so kẹ́yẹn ká lọ múnà kọ́lá fatuwa Algeria honestly speaking Sheikh Al-Albani ọjà rẹ̀ lọ́jọ́ gbẹ̀dà kìí àmà pé ṣé wọ́n járọ̀ Algeria àbírú nǹkan tí wọ́n experience lọ́jíríà àbí bí islam ṣe lágbára lọ́jíríà àbírú àwọn tá bèèrè tèmi ti ṣúọ̀ nípa àwọn ẹ̀ tí mo mọ́ rú wọn tí mo tàbí bẹ́ẹ̀kọ́ dé fún wọn tí mo ń fún wọn nírú fatuwa yẹn nìwọ́ òṣèlú ọ̀jíríà náà wọ́n náà ti fẹ́ ṣe sá <laughs> tó fi lọ fatuwa ọ̀jíríà wàláhì ẹ má jẹ́ ẹlẹ́ẹ̀kejì ni pé àwọn àfáà méjèèjì ma ti padà tàrọjá níbi fatuwa yìí wọ́n ma ti wí nǹkan míì ẹ́ àwọn náà padà bí fásì ṣe ní ọ̀rọ̀ yìí wọ́n ma ti tún ọ̀rọ̀ míì sọ inṣàlọ́ àyè sì ń bọ̀ wá níjòkó yìí náà àti níjòkó míì tí ń padà yanjú àlámọ̀rí dáadáa wọ́n ti wí nǹkan míì tí fatuwa wọ́n dẹ̀ lákọọ́lẹ̀ òun náà ni mo sọ yí pé àsìkò béèrè lélẹ́yìí pé báyìí so mo ń bọ̀ wá padà wá sàlàyé gbogbo àwọn eléyìí pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ insha a eléyìí báyìí ó jẹ́ kó yíwa yí pé nǹkan táwọn ẹni wọ̀nyí ń dúó lé lórí nǹkan ọ̀tọ̀ ni tó a ṣẹ́rí ìtìkọ́dù àkọ́fì dọ̀rọ̀rìn tí wọ́n padà tó mú wálẹ̀ rí pé ẹ arabára burú méjì ńlẹ̀ kámẹ́lì tó fúyẹ́ kò yíba yìí ṣẹ́rí kọ́ ìdà yẹn ṣẹ́rí àwọn ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn kọ̀wáìdù usuliyya àwọn kọ̀wáìdù yìí àwọn ìpìlẹ̀ ìdájọ́ àwọn ìpìlẹ̀ òfin ìdájọ́ usulu yìí àwọn èèyàn máa ń lò lòkulù gan àwọn oníbídà ráàyè nínú àwọn kọ̀wáìdù yẹn gan torí wọ́n lè fi dá nǹkan rú mọ́yàn lọ́wọ́ ń gbà mí so ibà yìí sì so àwọn kan máa tọ́ọ̀bọ̀ àwọn ìpìlẹ̀ ìdájọ́ òfin yìí wọ́n sì máa lò síbi ìfẹ́ náà àkọ́fù dọ̀rọ̀rìn pé dọ́rọ̀rù méjì democracy alhamdulillah abẹ́ẹ̀kọ́ ni pé aburú now aburú ẹlẹ́ẹ̀kejì wá ní wípé tí a ò bá yan mùsùlùmí síbẹ̀ àwọn kèfèrí ní ọmọ ṣe àbẹ́ẹ̀kọ́ ni now ṣe ìgbàta ti wá rí wípé democracy ó ṣẹlẹ̀ àsátì rí agbára láti yí padà àbẹ́ẹ̀kọ́ ni aburú yẹn ó ṣẹlẹ̀ sí wa now aburú ẹlẹ́ẹ̀kejì ní pé táà mùsùlùmí bá káwọ́ gbéra àwọn tí ò kí ṣe mùsùlùmí ọmọ ṣe wọ́n mọ̀ wá fìyà jẹ àwọn mùsùlùmí ajẹ́gbé kí a ṣe kí ṣe aburú yóò tó fúyẹ́ sí pé kọjá pé àwọn kèfè ní òtò máa ṣe ń tọ́ jẹ́ aburú lé wa lórí aburú gẹ́gẹ́ democracy àwọn aláburú yóò tó wá máa ṣe aburú wà di méjì àbí ẹ jẹ́ kí a jẹ́ kí aburú yẹn mọ́lẹ̀ yọ kan pé aburú wọn máa ṣe ṣùgbọ́n àwọn mùsùlùmí náà máa nígbàtá nàbí sallallahu alaihi wasallam náà tó bá rẹ̀ láwùjọrú àwùjọ táwà bára wa àbígbàtá nàbí bẹ̀rẹ̀ dáwà ní maka tí sẹ̀rí àná fi ń dájọ́ gbà wọn naam ìjọba ẹ̀sìn náà fi ń dájọ́ tọ̀ kí ló nígbà nàbí sallallahu alaihi wasallam náà ṣe tóun náà lo ìtìkọ́dù àkọ́fì bọ̀rọ̀ rí ìtẹ́sọ̀ yìí kánàbí náà wá púṣì àwọn kan pé ẹ̀yin náà wà lọ ẹ̀dáwà náà káwọ́ so eré ìbáyìí kò sínú lànà àwọn sálàfùl umma dọ́rọ̀rù ni pé káfàrà máa burú democracy ti ń ṣẹlẹ̀ yìí àti gbogbo wàhálà tí ma ń bẹ̀ káwà máa wá gbìyànjú láti máa sàlàyé fáwọn èèyàn kádà máa sàlàyé ojúṣe mùsùlùmí bẹ̀ kádà gbìyànjú ká dúó lórí ìlànà bí àwọn sáráfù umma ṣe dú ọlọ́ọ̀bà àlékẹ́ ló yí nǹkan padà fún wa wọ́n ká tí àwọn mùsùlùmí ọmọ ìyá wa ká tí wọ́n lọ sókò parun rẹ̀ níbi tó yẹ sí wípé ẹ̀sìn wọn lè bàjẹ́ bọ̀ ìsìláàmù wọn lè bàjẹ́ lódìdí ẹni tọ́lọ́ọ̀bà àlékẹ́ lábá tó ṣàánú díẹ̀ nínú wọn òun ni ọlọ́run lè ní kí islam ẹ̀mọ́ bàjẹ́ oṣù tó fi lè admit yẹ lọ sípítù kọgbọ́n tó kó tó lè wòsàn tó bá lọ tó bá bọ̀ ọ̀rọ̀ rẹ̀ wà dàbí ìgbà pé ajá tó lọ lé ẹkùn ni jẹmọ̀ <laughs> pé kò ní fararí bọ̀ ṣe bá yìí ẹ̀yin náà wá wo waqi'iyan ẹ̀yin náà wá wo nǹkan tí ń ṣẹlẹ̀ ẹ wò bí ṣe ń ṣẹlẹ̀ láìjọ́ tẹ̀ tí ń ti àwọn mùsùlùmí sí kí ni nǹkan tó mú bọ̀ ṣe bá yìí ṣùgbọ́n àwọn àdìsíwálù mùsùlùmí àwọn ní máa ń wò wípé agbára agbára agbára ẹjá ti àwọn èèyàn síbi agbára káwa náà lè lẹ́nu níbi kíni níbi agbára àwọn ò kí ń wòye sí wípé ìlànà wo ló yẹ ká lò lójú ọ̀nà pé a fẹ́ fi ìntọ́jẹ́ orí a fẹ́ fi lọ́lẹ̀ ìlànà wo làwọn ẹni sáájú rìn so ibáyìí so eléyìí báyìí òun ni ìdáhùn ní ṣókí lórí nǹkan tí ó wà níbi ọ̀rọ̀ yẹn kàmgbàgbé wípé bí àwọn olùmọ̀ méjèèjì mo sọ fún wọ́n sí àwọn fatuwa tó padà sí tààrọ ojú rẹ̀ tó padà kú lórí fatuwa yẹn nígbà tán ṣe fatuwa yẹn gan ṣe mọ̀ pé àwọn wọ̀nyí àwọn méjèèjì náà ni wọ́n rí mú ṣe pé àwọn àbá súnà yókù ṣe fatuwa mi tó yàtọ̀ sí àwọn yẹn ó sáà ní fatuwa Sheikh Fawzan lórí ẹ̀ ó sáà ní ẹ̀yin ò ṣe wòye sáwọn fátúwà àwọn méjèèjì yẹn tó jẹ́ sí pé fátúwà àwọn ìyókù yẹn tó jẹ́ fátúwà àwọn méjèèjì yìí tí wọ́n ṣe fáwọn ará Algeria lẹ́yìn ará Nàìjíríà fẹ́ máa lò tí bíyà ò sì jọra wọn tí agbègbè ibi tí a ń sọ méjèèjì yóò sì jọra wọn ìlú ọ̀jọra wọn in ti ń ṣẹlẹ̀ lọ́jìríà kọ́ ní <laughs> wọ́n ní háà àwọn ọmọ wípé bí nǹkan yìí ṣe ríre o àwa ti ohun tá ń sọ yẹn kò rí bẹ́ẹ̀ o torí pé àwọn tó padà lọ́ngbà yẹn ò mórí délé wọ́n padà mórí délé àwọn ẹ̀dẹ̀ ti fún wọn ní condition tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà ẹ̀dẹ́ ọ̀nà sáàmà kerim a ma padà yẹn nẹ́ ẹ̀rí kí mo sọ wípé mo kàn fẹ́ yẹn níbẹ̀rẹ̀ so kò sí mọ́ mi lára kémi kan ma rí ọ̀rọ̀ ní rífì tí kì bá ṣe béèrè báyìí ẹ̀tí ọ̀nà sáma ní sí so inshallah karim ma padà ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́ ma mú tàrọjú ewu àwọn àfáà méjèèjì wa àtàwọn masadiru ibi tá ti rí tàrọjú ewu àwọn àfáà so inshallah karim so inshallah bí tí a láǹfààní àti dó sí ní alẹ́ iná rí àwọn béèrè tí wọ́n béèrè bí mẹ́ta náà lárí dáhùn àmọ́ àwọn béèrè ìdánilẹ́kọ̀ọ́ odidi ọjọ́ kan tàbí jù bẹ́ẹ̀ lọ lọ́fà tí wà fún yí àwọn ìbéèrè míì dáhùn mọ́ so inshallah tí ó bá di ìgbà míì á padà máa dáhùn àwọn ìbéèrè tí ó bá tún sẹ́kù kẹlọ́wà ní kẹlá kí yọ́sọ̀ ẹ̀kọ̀kan wá ju ìgbà náà lọ قلت ما سمعت واستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت والسلام عليكم ورحمه الله وبركاته